الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدئ الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته قال الشيخ الدكتور المطري حفظه الله ورعاه ويثبت دخول شهر رمضان برؤية الإيلام أدقفوا الله الله سبحانه وتعالى صلى صلاة ندوى محمد صلى الله عليه وسلم kí ọlọ́run ọlọ́ ọlọ́run inú bẹ́ẹ̀ pẹ̀lú àwọn sọ́hábù ń ṣe ọlọ́run àwọn ará ilé ń ṣe ọlọ́run ọba kó bẹ́ẹ̀ pẹ̀lẹ́ nìkan kan wá ọlọ́kùnrin wa àti lóbìnrin ọlá ìjẹ́ kí ṣoṣo ọlọ́run bá Allah subhanahu wa ta'ala. a mọ tẹ̀síwájú lórí àgbéyẹ̀wò kíra tí a bẹ̀rẹ̀ fún wa ní àná tí a pè orúkọ tíra náà ní ọlá ẹ̀sọ́tún. أحكام الصيام والاعتكاف ليتي الدكتور محمد بن علي بن جميل المطري ليتي وقف لكن في شيء أمة إسلام ميان فني نيتي سواجو ونويثبت دخول دخول شهر رمضان برؤية الهلال wọ́n ní ìwọlé oṣù Ramadan yóò máa rinlẹ̀ látara rírí oṣù léyìí tí a ń pè ní ìlétésù tó túmọ̀ sí pé Ramadan. kò lè wọlé láì má rí oṣù eléyìí ní ìpínlẹ̀ gẹ́gẹ́ bí alukur'ani ti fi lẹ̀ tánàbí sallallahu alayhi wa sallam tó náà ṣe àlàyé lórí ẹ̀ yẹ́tùbùtù دخول شهر رمضان برؤية tí الهلال أصلا وبإكمال شعبان عام وليت بات يا باريوشي ولوكيكا شعبان ثلاثين يوما نيو وجو وتكفي شهادة مسلم مشاهدة مسلم عدل برؤية هلال رمضان oríire oṣù léyìí tí a fi mọ̀ pé oṣù Ramadan ló ti wọlé ó tó ká gba ẹ̀rí mùsùlùmí olódodo oníwà dáadáa ọmọlúwàbí ká gba ẹ̀rí ẹ̀jẹ̀ tó bá lọ́rùn rí ìyẹn ni wípé tó bá sọ fún àwọn olórí ìlú àbáwọn elétò wípé òun rí yíyọ oṣù tuntun oṣù rọmọbọ́ọ̀nù tẹ́lẹ̀ tí olórí bá ti gba ẹ̀rí rẹ̀ jẹ́ tí wọ́n rí pé áá ẹni ìfọ̀tọ̀ tán olódodo ni tí wọ́n kéde fún wa àìmọ́ sọ pé èèyàn mélòó ní ní lórí èèyàn mélòó ló sọ fún sultan èèyàn ogún ni àbí èèyàn fifty tẹ́nìkan bá ti sọ fún sùn tọ̀nù tó sì pé ó ń tọ̀hún ìròyìn ẹni tí a mọ̀ gba ẹ̀rí rẹ̀ jẹ́ ó pèsè lára kí sì ni ìròyìn náà ó jẹ́ mùsùlùmí àkọ́kọ́ pé kí a ti ń gba ìròyìn tí kìí ṣe mùsùlùmí fún ìbẹ̀rẹ̀ oṣù àbí fún tó ní ṣe pẹ̀lú ìjọsìn wa torí kò sí àmì náà lọ́dọ̀ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì kìsì pé jẹ́ mùsùlùmí nìkan yóò jẹ́ mùsùlùmí tó dúró déédéé torí ń bẹ nínú àwọn mùsùlùmí náà àwọn tí ò dúró déédéé yóò jẹ́ tó dúró déédéé wọ́n bá ti gba ẹ̀rí rẹ̀ jẹ́ tí wọ́n sì kéde fún wa ó sì dọ̀rọ̀ yàn fún wa káàdì ìkéde rẹ̀ gẹ́gẹ́ bí ìbẹ̀rẹ̀ oṣù Ramadan ويثبت دخول شهر رمضان برؤية الهلال وتكفي شهادة مسلم عدل برؤية هلال رمضان فإن لم يرى الإلال وجب إكمال عدة عدة شعبان ثلاثين يوما ثم بواري يوسف ودي أورانيا كاكا oṣù tí a ń lò lọ́wọ́ tá à ń pè ní oṣù ṣàbán káàkà pípé ọgbọ̀n eléyìí ni ibi tá a padà sí nígbà tí wọ́n bá rí oṣù ìpínlẹ̀ òun náà ni ru'yatul hilal aslan wa bi ikmali sha'ban salatina yawman badalan tí wọ́n bá rí oṣù oṣù láti ṣe àkọ́kọ́ nínú oṣù lákọ̀ọ́kọ́ wá ayé máa sọ pé rọ́jà kò pé ẹ̀sùn ṣàbán ó gbọ́dọ̀ pé ayé máa sọ pé oṣù rọ̀bì jùmọ́dà sani او زما د فن رايتي خو رجب نو خو اه شعبان نو ګورو خو رمضان نو دوبلې نو نه کوین له بشو ولې کوم الله با الله سبحانه وتعالى فمن شهد منكم الشهر فمن شهد منكم الشهر يعني كان كيوشي ثم نوري يوشي شهادة هنا نيريري مما àti ìfúnnilérò nígbàpè ní ṣahada nù rírí mímọ́ àbí ìfúnnilérò tí àwọn àwọn lẹ́yìn bá ti jókòó ó ti jọ ọ̀rọ̀ yàn fún wa àrí pé ó ti jo oro fun wa ari nìyẹn so anábì sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí al-mu'allif hafidhahullahu ta'ala مشمون فعن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال òjíṣẹ́ lábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ní sóòmù lè ro ìyàtì ó ní ẹgbẹ̀rẹ̀ sí mímọ́ gba àwẹ̀ Ramadan lè ro ìyàtì kí oṣù Ramadan tó bá ti yọ wà á pèrú lè ro ìyàtì kẹ dánu gbígba àwẹ̀ dúró yẹn ni kẹ túnu kẹ ṣọdún túnu àwẹ̀ lè ro ìyàtì tí wọ́n bá ti rí oṣù Shawwal wọ́n yìí gómìnà àlẹ́ ìkún aṣáhàrò ọ̀dọ̀ sàlàfì tọ̀ tí kurukuru àbí eruku àbí nínú àwọn nǹkan tí máa ń kọ dí ojú sánmà tá a fi ní ní àǹfààní láti rí tá a fi ní ní àǹfààní láti rí oṣù tuntun ọlọ́run ní tí eléyìí bá ṣẹlẹ̀ fún wa tọ́ ọlọ́run ní anábìsọ̀lọ́lá ọ̀hún adébùsọ̀lá ó ní tó bá ṣẹlẹ̀ táàrí látara tí a máa ń pè ní kùrukùru àbáwọn nǹkan mí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí máa ń kọjú táàfin ní láǹfààní láti rí oṣù tuntun ó ní fàrúgbò sàlàfín ṣàbánu tá à ń lò lọ àáká pípé ọgbọ̀n òfèrè wáyé tí nínú ẹgbẹ̀wá mi fa akínelo ẹ̀dẹ́ta ṣàbánu sàlàfín wọ́n ní tí a bá rí àìjẹ́ kí sàbá ni wàá kó pé ọgbọ̀n eléyìí ni tí anabi sallallahu alayhi wa sallam tí ó sọ fún wa àmọ́ ká mọ̀ dájú gẹ́gẹ́ bí àwọn ìtọ́ka mi ṣe wáyé látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam wípé ìpínlẹ̀ iye òǹkà ọjọ́ nínú oṣù òun náà ní àtàwà ìṣòrí ní yawman twenty nine twenty nine days òun nìpínlẹ̀ sábàbí òun ni ó fà á tí yóò fi di ọgbọ̀n sábàbí ni ó fà á tí yóò fi di ọgbọ̀n kí ni sábàbí náà òun náà ni ká má rí yíyọ oṣù àwa fi ẹyọ kan kún ló fi wá di ọgbọ̀n àmọ́ ìpínlẹ̀ òun náà ni twenty nine ẹgbẹ́ sọ wáyé nínú àwọn ẹgbẹ́ wa lóògùn ọjọ́ kan nínú ẹ̀ nínú Sahih Muslim anabi sallallahu alayhi wa sallam ó ní aṣáharu akadá súnmọ́ akadá súnmọ́ kọ́bàbọ̀ ibùhámà ló fi sá lọ́sẹ̀. ànábì mú àtẹ́lẹwọ́ rẹ̀ méjèèjì ó papọ̀ ó ní oṣù iye ọjọ́ nínú oṣù òun lélẹ̀ èyí ń jẹ́ mẹ́wàá ó tún papọ̀ lẹ́ẹ̀kejì ó lóun tún lélẹ̀ èyí ń jẹ́ mẹ́wàá míì ó ogún gbàtó lè rẹ lẹ́ẹ̀kẹta ó wá papọ̀ ó wá mú àtàǹpàkò kan nínú àtàǹpàkò méjèèjì ànábì fi pamọ́ tó túmọ̀ sí mẹ́sàn-án sílẹ̀ ní ìpínlẹ̀ èyí òǹkà ọjọ́ tó ń bẹ ní oṣù náà ní twenty nine sábà bí ni máa mú wá táàpì tí ó fi di ọgbọ̀n ṣòlámọ́ òlànà náà mú wá kàgbọ́ọ̀bì gẹ́gẹ́ bí prínsípù fún wa wípé yẹ́sì bútú dòkúlù rọmọbọ́n ìwọlé rọmọbọ́n yóò mọ nílẹ̀ bẹ̀rù yẹtìlì pẹ̀lẹ́lì látara rírí oṣù afúlánú eléyìí ò ní pinlẹ̀ wàbí ìkìmáàlì ṣàbán thalathina yawman badala àmọ́ tí a bá rí àwa ka ṣàbán tó pé ọgbọ̀n eléyìí ò ní adérọ́pò lélẹ́yìn àfihàn rọ́pò ní nígbà tí kò sí ìpínlẹ̀ torí ẹ̀ ló sí pé ìsìláàmù lábọ̀ wá lọ́rùn bẹ́ẹ̀ ni ká máa wa láàmú kàmọ́ wá tojúbọ ntọ́lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala tí o fẹ́ ká tojúbọ àbí dánilẹ́lẹ́ sallallahu alaihi tí o fi mọ̀ wá nínú mímọ́ táwa agbára lé astronomical calculation lè ti àmọ́ rí àwọn ẹlòmíín táwọn kà fún ìmọ̀ bẹ́ẹ̀ ni kò sí ìmọ̀ kankan bẹ̀ kò sí ìmọ̀ bẹ̀ bí àsìkò bá tó tó sùn yọ yóò yọ bó sì ó sì yọ jàmá mùsùlùmí á fi ọjọ́ kan fún un tó pé ọgbọ̀n so ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó ti clear tí ò ní dààmú ni àmẹ́rẹ́ àwọn ẹlòmíì kó tó tó bí oṣù bíi mẹ́fà sí márùn-ún kódà oṣù méjìlá síwájú kí rọmọdánì kó tó wọlé gan wọ́n ti máa sọ yìí pé rọmọdánì twenty twenty six ọjọ́ báyìí ni ìgbà báyìí ni torí pé ìgbà báyìí òun náà ni oṣù yóò lóyún tó bá lóyún tó bá ti kóṣù mẹ́sàn-án yìí tàbí ọjọ́ mẹ́sàn-án yóò wá bímọ tó bá ti wá bímọ yóò bí bèjì èyí bèjì ẹni ìfowópo ìfowóyé gbogbo eléyìí lè tàkà lófò nìyẹn ọlọ́run bò rán wa kò rán wa níṣẹ́ eléyìí anábì sallallahu alayhi wa sallam ó gba àwẹ̀ rọmọdánì mẹ́sàn-án òun ló gbà kò sí kan tánàbì fi ojú ara rẹ̀ tó fi rí oṣù wọ́n máa wá ń sọ fún un ní gẹ́gẹ́ bí abdullahi bin ìtàrà àdánsù àìlẹ́n ó ní àwọn èèyàn ànábì ní ká máa wá oṣù tó ń bára àìkùkù àmọ́ òun rí tòun fa àkùbárùtù rasulallah sallallahu alayhi wa sallam òun wá sọ́kọ́ nàbí sallallahu alayhi wa sallam tó ń rí oṣù ó ní ànábì sallallahu alayhi wa sallam ànábì ti bẹ̀rẹ̀ sí ní gbààwẹ̀ wà á mọ̀ràn náà lè sìn yá àbẹ̀hì ó sì pa àwọn ìlànà láṣẹ náà káwọn náà bẹ̀rẹ̀ àwẹ̀ wọn torí ẹ̀ eléyìí ni yóò fún mùsùlùmí lọ́kànbalẹ̀ kìí sì ṣe tuntun kìí ṣe tuntun kí àṣírí ó wáyé níbi rírí oṣù bọ́dá pé àtúntò wọlé àrùn. Thank you. one yeah. aṣọdún wọ́n sì ṣọdún wọ́n wá ní kí wọ́n san gbèsè àwọn ẹjọ́ kan padà nípò twenty nine ẹ̀dá kò ṣe wọ́n láwà bẹ́ẹ̀ so gbogbo à ń lo kínní kan àwọn astronaut astronomical calculations gbogbo táwọn ilé mi ò tẹ́ bá ti gbogbo eléyìí ni kò sí yẹn nínú ẹ̀sìn Islam kò sí yẹn nínú sunnah bó ṣe wulẹ̀ tó mọ̀ kò túmọ̀ pé islam ò tako science islam ò tako science bó ṣe wulẹ̀ tó mọ̀ àmọ́ science nìkan ni ó mọ tọ́ka bá ti ṣe islam islam ni ó mọ tọ́ka bá ti bá science lò tàbá tó bá gbára lé sáyẹ́ǹsì nìyí jàmá kò sí bí ó ṣe mú wa wọgbó bẹ́ẹ̀ ni yóò mú wa wọgbó ókè nísìnyí ó so ìlàlẹ̀ tuntun ó yọ àmọ́ yíyọ tó yọ nìyí ó tínrín débi pé bí ẹ bá kóyàn mẹ́wàá jọ ẹnìkan sí méjì yóò láwọn rí àwọn mẹ́jọ sí mẹ́sàn-án yòókù wọ́n làwọn ò rí ó sì ti yọ ó sì ti yọ so láàrin ẹni yìí a lè lo sáyẹ́ǹsì ká fi rí táàrí yẹn tó ti yọ yẹn ká fi lo àǹfààní fáwọn tí wọn ò láǹfààní àti rí fáwọn náà rí àǹfààní tó ń pè ní binocular nìyẹn eléyìí làwọn ìjọba sáwọ́dí àwọn ìjọba Islam tó tún dé náà máa ń lò ó ti yọ àmọ́ ojú lásán tá a bá ní ká fojú lásán rẹ yìí àmì rí dáadáa wọ́n wàá lo bàínókúlà tí máa ń sún ní tó jìnnà tí máa ń sún mọ́ tí máa ń mú tó kéré tí máa ń mú tóbi tí wọ́n á lò lòyìn tí wọ́n bá sì ti wò wọ́n rí ẹni tí a fi islam a fi kàn tó sáyẹ̀nsì nìyí a sáyẹ̀nsì darí islam so ìyẹn nìyí kò sáàbùrú bẹ́ẹ̀ bó ṣe olè kó mọ bí gíláàsì tá a gbé sójú ilé ẹ̀ ẹlòmíì tó bá gbé sójú ọ̀rẹ́ kò ní rí ọ àwọn tó bá jìnnà sí yóò rí ọ ẹlòmíì tó bá ti jìnnà sí kò ní rí ọ àwọn tó bá ti gbé jíjí sójú báyìí kò sí kódà kó sápamọ́ sẹ́yìn igi yóò rí ọ tó wá túmọ̀ sí pé gíláàsì dandan ni òun lójú wa òun kọ́ lójú wa òun kọ́ lójú wa òun kọ́ lójú wa ààyè pípa ojú òun ni sotori ìgbélé yìí ká má gba ìfànjẹ pẹ̀lú àwọn jàmá mọ́ṣùmọ́ṣù mọ̀nàkìkì pọ̀ nínú wọn níwọ̀n ní rárá ìjọ báyìí ni àti wò ó ìjọ báyìí ni gbọ́dọ̀ máa wẹ̀ ẹ má gbàtàn jẹ pẹ̀lú wọn ìgbà míì wọn a máa sọ ẹ máa bọ́ sí ojú òṣùwọ̀n yóò bọ́ síbẹ̀ eléyìí ò túmọ̀ sí pé ẹni òdodo ni wọ́n ẹni òbílẹ̀ jẹ́ òdẹ̀sìnrú ìmọ̀jẹ̀ kí ẹnu àwọn mùsùlùmí pópò òun náà nírú àwọn yàrá so tọ́mátì sọ́ngbà míì tó bá mu kò lè bá mu náà ni torí pé ìlànà yẹn nìyí kì í ṣe ìlànà náà ti wá Muhammad sallallahu alayhi wa sallam wọ́n yẹ ti gbọ́tò انقضاء شهر رمضان برؤية هلال شهر شوال بشهادة المسلمين عدلين wọ́n ní àmọ́ sábà sọ pé a fẹ́ tamilétì oṣù ṣàbàn eh, rọmọdán pé rọmọdán ti fẹ́ parí afẹ́mi wọ́sọ̀pin ṣe mọ̀ pé ẹlẹ́rìí kan ti tó kí wọ́n bẹ̀rẹ̀ mùsùlùmí olódodo ẹyọ kan láti lè fi bẹ̀rẹ̀ oṣù rọmọdán àmọ́ ìparí rọmọdán láti máa wá oṣù ṣàwàl wọ́n ní ẹlẹ́rìí méjì òun ni tó sì jẹ́ mùsùlùmí méjì bákan tí wọ́n ti ní ilé ìwọ́ra yìí Thank you.

and someone you oh, the person looking me tán káàkiri tán bẹ káàkiri káwọn náà ń kọ káwọn náà bẹ̀rẹ̀ àwẹ̀ wọn látara rírí tí wọ́n rí nílùú kan wọ̀nyí sábà tẹ́sí ru'yatul hilal fi baladin wàlẹ̀ mẹ́sìlẹ́sì wàlẹ̀ hakim aw al-qadi al-shar'i fi baladin akhar هل كل بلد الصوم والإفطار مع هل بلدهم ونطاق tọ́mọ́ rí nílùú kan ó sì jáde pé rírí tí wọ́n rí ní àwọn tó ń bẹ ní kọ́ńtì míì ìjọba ìlú wọn àbáwọn tó jẹ́ létò ẹ̀sìn nílùú wọn wọn ò gbà á wọlé tó bá wá rí bẹ́ẹ̀ oníkálùkù tí wọ́n lo tọ́mọ́ rí nínú ìlú wọn oníkálùkù wọ́n lo tọ́mọ́ rí nínú ìlú wọn nígbà wọn bá ti lè gbá wọlé wọn ìwọ má dà bí ẹnìkan náà bẹ̀rẹ̀ tí wọn nìkan máa wá gbààwẹ̀ káwọn aráàlú rẹ ò ní gbààwẹ̀ ní tí àwọn aráàlú rẹ bá rí òun náà ni kò bá wọn rí ní tí àwọn aráàlú ó sì lè fi bẹ̀rẹ̀ àwẹ̀ eléyìí ó wà látọ̀dọ̀ àṣẹ àwọn olórí ìlú àbáwọn tó gbé elétò ẹ̀sìn ní ìlú kọ̀ọ̀kan ní tí àwọn àfa àfúnmọ́ṣe ní àlàyé òun náà ni wípé anabi sallallahu alayhi wa sallam òun ni máa kéde ààwẹ̀ lójú ayé rẹ̀ nítorí ẹ bẹ̀rẹ̀ wọ́n ti lóṣù gbogbo àwọn mùsùlùmí wọ́n sì bẹ̀rẹ̀ èyí tó ń bẹ ní lọ́kọjá èyí tó ń bẹ ní kàlàbà ní lásìkò gbogbo báyẹn ni ohun anabi nìkan lóníkàlùkù wọn náà máa fi bẹ̀rẹ̀ ààwẹ̀ tàbá gbé bẹ́ẹ̀ a sọ pé wọ́n máa ní wọ́n rí oṣù ní Pakistan gbogbo ará nàìjíríà ará tutọnu ará anywhere in the world àwọn náà gbọ́dọ̀ bẹ̀rẹ̀ àwẹ̀ wọn tàbá gbé bẹ ìyẹn la ṣe nínú àwọn onímọ̀ táwọn dó lórí ẹ pé eyín tí wọ́n bá ná ti kéde nílùú kan ó jọ ọ̀ràn yàn fún àwọn aráàlú ibòmíì láwọn náà káwọn náà gbára lé ìkéde wọn káwọn náà fi bẹ̀rẹ̀ àwẹ̀ ọ̀rọ̀ kan nù ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé tí wọ́n bá ní wọ́n rí i ní ìlú kan tó sì já sí pé ẹ̀sìláàfù àlùmọ̀sọ́ọ̀lẹ̀ ibùyọ oòrùn àti ibùwọ̀ oòrùn wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn ọ̀nà tó bá dá sí pé ìtìfáàkù àlùmọ̀sọ́ọ̀lẹ̀ ń bẹ pẹ̀lú òyìn ni pé ìgbà tí oòrùn máa ń yọ ní kọ́ńtì kan ní máa ń yọ ní kọ́ńtì míì ìgbà tí oòrùn máa ń wọ̀ ní kọ́ńtì kan náà ní máa ń wọ̀ ní kọ́ńtì míì wọ́n á ní àwọn ìlú tó dá sí pé ibùyọ oòrùn ibùwọ̀ oòrùn wọn ó ṣe déédéé tí kan nínú wọn bá ti rí oṣù àwọn yòókù náà tí ibùyọ ibùwọ̀ tó ṣe déédéé papọ̀ mọ́ra wọn wọ́n gbọ́dọ̀ tẹ̀lé ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ni àwọn sọ yìí pé àwọn ìlú tó dá sí pé ibùyọ wọn àti ibùwọ̀ wọn ó yàtọ̀tọ̀ wọn á ní wọ́n máa bẹ̀rẹ̀ àwẹ̀ nígbà kan náà àmọ́ àwọn tó jọra àwọn ò ní wọ́n bẹ̀rẹ̀ nígbà kan náà ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì nìyẹn ẹ̀rí ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta òun náà nílé kó lè bálàdé ní rògbòyà tòkò yẹn ni wípé kọ́ńtì kọ̀ọ̀kan ni wọ́n ní aláṣẹ ni wọ́n ní olùdarí àlámọ̀rí ètò àwa mùsùlùmí Ghana ní títí ẹ̀ Nàìjíríà ní títí ẹ̀ Mali bẹ́ẹ̀ àwọn náà ní títí wọn Saudi ní títí wọn Eh, Dubai wọ́n ní kàkiri wọn Pakistan gbogbo òbí pátáláyé lóníkàlùkù ní àwọn aláṣẹ ètò ẹ̀sìn wọn tó bá wá rí bẹ́ẹ̀ èyí tí àwọn aláṣẹ bá ti kéde pé wọ́n rí nílùú kọ̀ọ̀kan òun náà ni àwọn ọ̀sẹ̀ǹbẹ̀ nílùú kọ̀ọ̀kan ni wọ́n ti bẹ̀rẹ̀ àwẹ̀ ilé ni ọ̀rọ̀ ẹlẹ́kẹta ṣèwádìí ọ̀rọ̀ ẹlẹ́kẹta yìí òun ni ọ̀rọ̀ tí ọ̀gọ̀rọ̀ àwọn àfa ní àtúntò tá a wà yìí tí wọ́n fọwọ́ sínú ẹ̀rí ọ̀rọ̀ tàkọ́kọ́ ni ọ̀rọ̀ àwọn ọ̀gọ̀rọ̀ àwọn àfa nínú àwọn sálàfò ni àmọ́ nínú àwọn àfa muhasirun ọ̀gọ̀rọ̀ wọn lèpo lè balàdé ro ìyá tòrò òun ni torí ìdílé yìí ló dájú pé wọ́n máa ní wọ́n rí oṣù ní Saudi ó kan àwọn tá a mẹ́ Nàìjíríà lókun ìgbà tí ìjọba Nàìjíríà ò báyìí ti kéde pé àwọn náà ti róṣù torí ẹ̀ wọ́n máa ń lọ́rọ́ oṣù Nàìjíríà náà sí pé Ramadan ó ti wọlé wọ́n ti rí Nàìjíríà o wọ́n sì kéde àwọn ará Saudi àwọn ará Emirates àwọn ará Dubai àwọn ará kọ́tọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò ká àwọn lẹ́yìn náà àwọn ọdún òtí ẹ̀ ní fi rírì ti Nàìjíríà wọn ní fi bẹ̀rẹ̀ oṣù tuntun wọn ìyẹn ni tó wọ́pọ̀ láyé lẹ́yìn torí ìdí eléyìí èyí náà ti sọ yìí náà ẹ̀ẹ́dì ó tó pèsè tí wọ́n pè ní wahdatul muslimin ìṣọ̀kan àwa mùsùlùmí at least tábà ń bẹ ní kọ́ńtìrì kan tá à ń bẹ lábẹ́ àṣẹ olórí olórí kan ẹnu wa yóò kò ní ìbẹ̀rẹ̀ àwẹ̀ nígbà máná ti róṣù tí wọ́n kéde gbogbo akáǹbẹ ní nàìjíríà pátá àti ibo àti haúsá àti yorùbá àti bérébè àti gbogbo ìran lórí ìran ti bẹ nàìjíríà ẹnu wo kò láti lè bẹ̀rẹ̀ àwẹ̀ wa tọ́ nígbà bá sì ti sọ pé wọ́n róṣù ṣàwárí ní ẹgbẹ́ àṣọdún ẹnu wo kò láti lè ṣọdún ọdún kankan fún dọ́kùn tàbí ṣọdún. so àdéhùn ni tánàbí sallallahu alayhi wa sallam tó ní as-sawmu yawma tasumun wal-fitru yawma tuftirun wal-adha yawma tudhhun. ó ní ẹ̀ẹ́yàwẹ̀ tánàbí sallallahu alayhi wa sallam ó ní Ramadan yìí ẹ̀ máa bẹ̀rẹ̀ rẹ̀ nígbà tí gbogbo àwọn àwọn aráàlú yìí bá bẹ̀rẹ̀ rẹ̀ ni. lẹ́ẹ̀kì ṣọ̀kan lórí ìbẹ̀rẹ̀ bákan náà wà ìtúnu nígbà táwọn yẹn bá ń túnu ni lẹ́ẹ̀kì ṣọ̀kan lórí ìtúnu náà wọ̀lẹ̀ hàtìhà bẹ́ẹ̀ náà ni ìtúnu yẹ́mọ̀ tó dọ̀hún ẹ̀ẹ́kì lórí ọjọ́ tí yẹ́ dìran yẹn ni ọjọ́ iléyà so eléyìí yóò fún ìṣọ̀kan wa alihamudulilayi nínú àwọn ìlú tó fún nǹkan bẹ́ẹ̀ ìlú wa nàìjíríà wa ó lára ìkápá àti agbára tí ìjọba nàìjíríà tí wọ́n gbélé sultan olùmùsùlùmí mùsùlùmí àkọ́kọ́ nàìjíríà aṣíwájú àwa mùsùlùmí tí wọ́n gbélé lọ́wọ́ òun náà nìyẹn torí ẹ̀ tọ́ máa ní kí wọ́n ti rí oṣù tí sultan ọba kéde gbogbo nta tó wà nàìjíríà pátá ni wọ́n gbé kò sì ní náwó náírà torí pé iṣẹ́ ìjọba àwọn ló eléyìí ló ní ó so ẹnu wa pọ̀ ó ṣe wá lọ́kàn bíi pé àwọn ará Ọ̀yọ́ wọ́n dún títí wọn àwọn ará Ọ̀ṣun wọ́n dún títí wọn àwọn ará Kwara wọ́n dún títí wọn àwọn ará Èkó á eléyìí ni kò sọ wá lọ́kàn ẹlẹ́ẹ̀kejì táwọn wá sọ ntí àwọn táwọn wá sọ àwọn àwọn ilé kéwù mọ́tíráṣà sílé kéwù kan gbòdúrú rẹ̀ ẹ́ gbogbo oyè gbòdúrú mi àwọn gbòdúrú mìíràn bẹ tó ń jẹ́ gírádùtì o táwọn ọ̀dáwà àwọn ọ̀dáwà lálẹ́ ìlúlẹ̀ Yorùbá wọ́n jẹ́ PhD wọ́n jẹ́ professor wọ́n jẹ́ university holder first degree ṣùgbọ́n àwọn ìgbọ̀n ìgbòdì tó dá wà lálẹ́ ló báyìí bá gẹ́gẹ́ àwọn kan máa ń pè wọ́n ní principal wọ́n ní kò ní secondary school lọ. so wàhálà ni tẹ́jú ọba ti tó nǹkan lára aláàárẹ̀ wàhálà ni máa ń jẹ́ fún ẹni tí ó kù sàn torí ẹ ẹ má kò sí nǹkan tó kàn wá pẹ̀lú nǹkan tí mo rí nǹkan gbé jáde bẹ́ẹ̀ ni madrasa ilé kíó òun náà ni gbogbo tó bá ti ń pè mo dìrú ilé tó ni wọ́n jẹ́ aṣíwájú fún kì ṣe àwọn aráàlú àwọn ọmọ ilé kíó wọ́n wọ yúnífọ́ọ̀mù àwọn ni so nígbà tí ìdúró pẹ̀lú stéètì kọ̀ọ̀kan tí ò bá lè so wá ní ìṣọ̀kan àwa mùsùlùmí lábẹ́ àkìyà nàìjíríà ẹ̀dá kùn sílé tí ó pọ̀ kan níwàá so wá ní ìṣọ̀kan lára burú àdánwò àwọn mùdírù tẹ́wọ̀n rí ọ̀nà ìlẹ̀ pé mùdírù tí nìkan mùdírù ń bà ní kẹ́kẹ́ àti sọ fíjọba yìí ni mùdírù lágége àló ń jẹ́ bẹ́ẹ̀ àló ń jẹ́ bẹ́ẹ̀ tíjọba nàìjíríà gbé àṣẹ lé lọ́wọ́ ni tí wọ́n bá ti gbé lọ́wọ́ ẹ dákun ẹ kò ṣe kí ní ọ̀rọ̀ ọ̀rọ̀ wọn ní ìtumọ̀ rárá bá ṣe wọlé kó mọ̀ torí ẹ islam islam ẹ̀sìn ètò òun náà ni ẹ̀sìn ètò òun náà ni bẹ́ẹ̀ nìkan bá wọ nàìjíríà tó lóun béèrè aṣíwájú àwa mùsùlùmí ẹ dákun ṣé adége ni ó lọ ẹ rìbàdìgà ni ó lọ àbí lọ ni ni ó lọ rárá nígbà ni ó lọ yóò lọ ọ̀dọ̀ sọlọtọ ni mùsùlùmí òun làkọ́kọ́ bí ṣùgbọ́n bá ti jáde kó nàìjíríà tó lóun lọ ìlú kò ní àwọn aráàlú pẹ̀lú ìwọn àtúnmọ̀ kí káàbọ̀ gẹ́gẹ́ bí olórí àwọn mùsùlùmí nàìjíríà ìtàn pèlè tó nìyẹn àmọ́ gbà tí wọ́n bá jáde tó bá kí ọ nígbà ó ti kí ọ wọ́n lè pírísípà mọ́ríkàsì ni wọ́n kí ọ pírísípà zúmọ́ra ilé kí wọ́n dàbí ni wọ́n kí ọ nù wọ́n ní kí ọ ní kí olórí àwa gbogbo mùsùlùmí torí ìdí eléyìí ọ̀dọ̀ wa jàmá mùsùlùmí kọ́nà bá tó ṣe àlékún dáadáa fún wa so èyí tí akáká sì níbẹ̀ òun náà ni pé ìkéde olórí òun náà ni ìkúlẹ̀ bala ní ròyìn tó kí ìlú kọ̀ọ̀kan wọ́n dúró lórí nǹkan tí àwọn elétò ìlú wọn bá rí ní rírí oṣù ní rírí tá a sọ ni wípé wọ́n wá wọ́n sì rí wọ́n sì kéde ẹ̀ láì ṣe tí wọ́n gbé kàlẹ́ńdà kalẹ̀ torí pé àwọn míì náà ń bẹ wọ́n gbé kàlẹ́ndà kalẹ̀ ìgbé kàlẹ́ndà kalẹ̀ ní eléyìí náà nìyí ọ̀nà àmì míì náà nìyẹn káwọn ní odò kàlẹ́ndà o àkójọ o kápí tí ọ̀gọ̀ọ̀rọ̀ kàlẹ́ndà sì sí ok kàlẹ́ndà bolúwatifẹ́ òun mú jọ monday kàlẹ́ndà edinpedo òun mú tuesday àwọn àríkè àwọn tó mú wọ́n pọ̀ jù àwọn lọ tó bá ti rí bẹ́ẹ̀ majority nǹkan òun ló kárí bóòtù sí ọ̀rọ̀ democracy lásán ni jẹ́mọ́ àìmọ́kànmọ́kà òun náà lè lè ìdáná bí sallallahu alayhi wa sallam ó ti sọ fún wa òun náà ni sumu li ru'yati ẹ bẹ̀rẹ̀ àwẹ̀ tẹ́ bá ti rí oṣù wa afiru li ru'yati ẹ sì dánu dúró ẹ ṣọdún nígbà tẹ́ bá ti rí oṣù náà. فإن غمي أو أغمي أو غبي أو أغبي عليكم فأكملوا شعبان ثلاثين يوما tí oṣù ó bá rújú tẹ́ẹ̀rí tí kò oṣù tuntun ò yọ ẹ̀ka òyìn tẹ́ ń lò lọ́wọ́ kó pé tẹ́ẹ̀tì kó pé ọgbọ̀n kó pé ọgbọ̀n ó ti tán anabi sallallahu alayhi wa sallam anabi fún wa ní ìmọ̀nà àti ẹ̀kọ́ òun náà nìyẹn. wàlá yẹ tí fún àṣìyànà ilẹ̀ abẹ́rẹ́ yẹ ti wàlá yẹ ṣe ọ̀rọ̀ àtàlà fún bòbí ha wọ́n ní kámẹ́dájú wàlá yẹn sí kò sí àmì kò sí àwẹ̀ tí yẹn fẹ́ gbà tí yẹn fẹ́ gbà tí àníyàn àníyàn síwájú ká tó bẹ̀rẹ̀ rẹ̀ ó ti ẹ̀dá sí pé tó bá yẹ pé àwẹ̀ náà fílà àwẹ̀ náà fílà òun ni eléyìí ni kò sí nínú ṣòrótù síyáni tàtọ́wọ̀ nínú àwọn ọmọdé mu àwẹ̀ náà fílà àwẹ̀ táǹtẹ̀ láwẹ̀ náà fílà bí àwẹ̀ ọjọ́ monday àwẹ̀ ọjọ́ thursday àwẹ̀ ọjọ́ kẹtàlá ìkẹrìnlá ìkẹẹ̀ẹ́dógún nínú oṣù àbí àwọn àwọn àbí àwẹ̀ àràfá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwẹ̀ tí ìbá ti ṣe àwẹ̀ ọ̀ràn yàn àwẹ̀ náà sí làní àwọn eléyìí lè kò pọn dandan kí àníyàn láti ṣe àníyàn rìn rinlẹ̀ síwájú kí àsìkò àlùfájàrí kò tó là kódà alẹ láníyàn pé àlàáwẹ gbà lọ́la mọndé tí ó sì fi pétọ nígbà tí ó fi di bí ọ̀sán àbí bí àárọ̀ mọ́sàn akọ̀tún yá ni padà pétọ jẹ́ sọ́dá àwẹ̀ jẹ́ mọ́ńgà wọlé jarí àfúnni dájú látàárọ̀ náà ìdí ìgbẹ́ ìdí ìmú ìdíje kankan tó kíkó sọ di àwẹ̀ eléyìí ni kò sàbùrú bẹ̀ ó lè lọ níbi náfìlà ẹni náfìlà yẹn lọ̀rọ̀ tó lékè kódà nínú àwọn onímọ̀ táwọn náà ní àti náfìlà àtọ̀ràn yàn àníyàn gbọ́dọ̀ agbọ́dọ̀ fàníyàn nílẹ̀ síwájú àlùfájà rẹ̀ sọ ọ̀rọ̀ tuntun wọn ni kò fẹ́ẹ́ lékè ẹ̀ tó gbà nàbẹ́ sallallahu alaihi wasallam nígbà míì tí o bá ti jíjẹ mímu fún un láàárọ̀ yóò yí sí àwẹ̀ ọ̀làkójáwẹ̀ náà fúlàní so àmọ́ àwọ̀ tó jẹ́ àwẹ̀ ọ̀ranyàn dandan dandan nínú ṣòro tù mọ́jẹ̀mú ti tiẹ̀ ò ní pé a gbọ́dọ̀ fi àníyàn rinlẹ̀ síwájú kí as-salatu khayrun minan nawm kí mú àgbínà lódodo kó tó wí kálù fájà lódodo kó tó là dánpẹ́ ní àníyàn a gbọ́dọ̀ fẹ́rẹ̀ lẹ́bẹ̀ẹ́ so Ramadan lè fi tíyàn máa ń he láàrin ọjọ́ pẹ̀lú ẹ́ láàrin àti bẹ̀rẹ̀ nígbà tá a ti wà ní twelve nísìnyí okay èmi náà gba rọmọdánù láà wọn yẹn gba rọmọdánù báwọn àti gbogbo àti àwọn àti pé ní àwẹ̀ ọ̀ràn yẹn àìrí lọ́nà báwọn ẹ á fi àníyàn rẹ̀ nílẹ̀ qabla tolu ẹlẹfàjà rẹ sadiq síwájú kí àlẹfàjà rẹ lòlò kí ó tó jáde wàhálà yóò ṣọrọ wọtọ alásùnbíyà wọn máa sọ fún wa pé a gbọ́dọ̀ ní àníyàn ká tó béèrè àwẹ̀ rọmọdánù àbẹ ní àwẹ̀ tó jáwé ọ̀ràn yẹn. kódà àbí nǹkan kan nínú tá a bá tún pè nínú ìjọsìn torí pé ìjọsìn tó sì yàtọ̀ láàrin ìjọsìn àti tí kìí ṣe ìjọsìn àníyàn ni àníyàn ni ó ìwẹ̀ àmúròde àti ìwẹ̀ jánábà àníyàn ni ó ṣe yàtọ̀ irun bá a ṣe máa ń kí àti ẹsẹsáìsì ẹ eré ìdárayá ní tó mú yàtọ̀ àníyàn ni bí yẹn ṣe ń kírun ẹlòmíì lè mọ ẹsẹsáìsì bẹ́ẹ̀. kó mọ ròkú kó mọ nàró kó mọ nùkú kó mọ nàró jẹmọ àmọ́ kò gbọ́dọ̀ láníyàn pé kéwì àníyàn rẹ̀ náà ni pé ẹ̀dẹ́sáìsì ni òun ṣe torí ẹ̀ tọ́mátì sọ fún wa yìí pé àníyàn a máa gba wájú gbogbo ìjọsìn wọn ní ká máa fi ká máa wá sọ ọ̀nà ọ̀wẹ́ ìtù ká máa sọ lẹ́nu àìsàn àníyàn lẹ́nu àníyàn àìsàn lẹ́nu orí ọkàn òun là ní àníyàn máa ń gbé ẹnu àwọn mímọ̀ ẹnu wọn kò pé àníyàn tó mahalu ha alfalu ẹ̀rí àníyàn orí inú ọkàn ní máa gbé èmi níyàn máa fẹnu sọ bó o bá ti ń fẹnu sọ eléyìí kì í ṣàníyàn máa ó ti dọ̀rọ̀ lásán lásán kì í ṣàníyàn inú ọkàn òun náà ní àníyàn òun náà ní wọn gbé bóyá àníyàn tó dáa ni àbẹ́yìí tí ò dáa èyí tí ó jẹ́ kí ṣe ìjọsìn kó di dánlọ́run gbà àbí tọ́lọ́wọ́ ní tẹ́wọ́gbà lọ́wọ́ ẹni inú ọkàn ẹni òun náà ni àníyàn máa ń gbé sówáyé máa ń sọ ọ̀nà ọ̀rọ̀ ètò alihamudulilayi a rí i pé àwọn afọ́ni sunna wọ́n gbìyànjú dáadáa láti lè jẹ́ káwọn èèyàn kí wọ́n kẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ tó yè kóró lórí ọ̀rọ̀ ìjọsìn lára rẹ̀ òun náà ni pé wọ́n jẹ́ kíjọsìn kó hàn sí pé n tó rọrùn ni. onílùmí lórí bóyá látara àníyàn kò kírun mọ́ látara àníyàn èyí wẹ jánábà látara àníyàn èyí ṣàlùwàlá látara àníyàn èyí ṣe ogun wà tó kódà yìí ní kùsùlámù lẹ́ẹ̀dọ́ ní ìdúró ọ̀rọ̀ àníyàn torí ẹ̀ àníyàn nìyí orí ọkàn ní máa ń gbé ẹ̀rọ yẹ wá dà níyà ẹ̀rọ kí ni màníyàn ẹ̀rọ ni kò màníyàn àlùwàlá kò màníyàn kò màníyàn jánábà kò màníyàn kò màníyàn kò màníyàn kò màníyàn òwe ní oṣù náà wọ́n jáde jáde bẹ́ẹ̀ sì ni ètò wọn ní kó wá dà yẹn nìyí àní ẹ̀tàn ni ó wá dà àní òsínú ẹ̀sìn òsínú ẹ̀sìn bó ṣe wulẹ̀ kó mọ̀ torí ẹ̀ láti rí i pé àárí pé ìpolongo rẹ̀ ó ti kéré gan láwùjọ wa nísìnyí àwọn nínú ọ̀wọ́ ẹ̀sọ́ àwọn kan kan láwọn kan máa ń kiri ẹ̀ káàkiri wọ́n á ní ogójì àníyàn <laughs> ogójì àníyàn ní ọ̀wọ́ ẹ̀sìn àníyàn ọ̀run àníyàn àlùwàlá àníyàn jẹnaba àníyàn tó wá pọ̀ ní ẹ̀dá fún ẹni tí ò lọ lè kí bóòlù sì máa bóòlù lè máa bóòlù lè hàn àníyàn sórí nàwó ètù àná súnmọ́ rọmọdọ́nà tìsátán wáyé sírí náà yàwó mọ́nú. أو ثلاثين يوما إلا ما مرض مرضا شديدا ولم أسافر سفرا بعيدا لله تعالى إرافة جماعة ẹni tí òótọ́ lè e tó sọ́mọ́ tó gbélé yìí à nígbà tí wọ́n tí wọ́n tí wọ́n gbé iná kò ní gbáyà nílẹ̀ ní kó pọ́n òkè Kilimanjaro bẹ́ẹ̀ ni ó ṣe rí ọlọ́run sì náà wà ọlọ́run ọ̀rọ̀ wà olórí tó pàṣẹ àlùwàlá àni ìnáwó wáyé tù òdú ànlélà òun má jẹrà rẹ níyà pẹ́ẹ́pẹ́ ní tá à ń sọ lẹ́nu tá à máa ń pè láńdẹ́yìn ọlọ́run bá bò mọ́ wa lára ni ọ̀pọ̀lọpọ̀ wa oníjọ́sìn wa lọ́lọ́run ò ní tẹ́wọ́ gbà àmọ́ lóhùn òwe lẹ́yìn òní dọ́lọ́run wò òun náà ni àní pàápàá àníyàn gẹ́gẹ́ fi ń bẹ lórí ọkàn wa sòtò ìdílé yìí fàmẹ́ntẹ́sọ́ àrọ̀ lílẹ̀ sóòrù pàkọ́dínàwà ẹnikẹ́ni tó bá fi lè jẹ́ sàárì láti lè fi gbà rẹ̀ ẹni yẹn ti dà níyàn èèyàn jí ní sàárì tí èjì bẹ̀ lánàá tí èjì bẹ̀ níjẹta ó wá jẹ sáàrì ẹ bá ń kó jẹ sáàrì ní o ó sì jẹ sáàrì ẹ wá ń sọ fún pé kò sí ìdàníyàn ẹ̀dá kò bí yóò bá dà níyàn ṣé kò jẹ sáàrì ní tí oníbà ti jẹ sáàrì ní ẹni ò ní o ti tọ́ka pé ó ń tàn ní ó ní ìjọsìn ṣe fọlọ́wọ́ ọba Allah subhanahu wa ta'ala torí ẹ yóò mọ̀ túmọ̀ sí wa pé iṣẹ́ àti ìrìn àníyàn òun náà ni al-ilmu bil-amali al-ilmu bil-amali ká nímọ̀ nípa nta fẹ́ ṣe nǹkan pè bẹ́ẹ̀ nǹkan pè lánìyàn nìyẹn wọ́n máa ń sọ́tọ̀rọ̀ bí kọ́lìlì lẹ́yìn lẹ́nu ẹ̀nàhùn sọ̀yà súnmọ́ fìlìfọ́t pàpọ̀ náà wà gbẹ́nikẹ́ni tó bá fi rú yẹ lórí ọkàn rẹ̀ pé á àwọn náà ní bẹ̀rẹ̀ lọ́la ní gbà rẹ̀ lọ́la tó bá ti rú yẹ kìí ṣe máa ń fẹnu sọ ẹnìyẹn kọ́ òun náà ti dà so ó gbọ́dọ̀ ti jókòó lórí ọkàn wa wípé a bẹ̀rẹ̀ ààwẹ̀ lọ́la àbí a bẹ̀rẹ̀ oṣù Ramadan lọ́la ẹni bá ti nílé lórí ọkàn rẹ̀ ẹni yẹn ti dà níyàn ó ti láníyàn láti jọ́sìn fọlọ́run ní gbogbo oṣù Ramadan nìyẹn so àwa gbọ́dọ̀ mójútó léyìí síwájú kí àlùfájà lè tó fi yọ bíyàn bá tẹ̀lé ìrìnlẹ̀ lórí ọkàn rẹ̀ tó dájú pé lẹ́yìn tó jẹ sáré tán àbí lẹ́yìn tí wọ́n pe àsọlá àti fáyọsì ló ti wá ń sọ pé ókè á ah, òun ó gba àwẹ̀ oṣù kan fún ọlọ́run à ah, jama tó ń tàn wọn ó ti mí sí ọjọ́ wọn nànàbí sallallahu alayhi wa sallam ti ní mẹ́lẹ̀ ló bá yé àṣìyàn qabla fala siyama la tí ó bá fi àníyàn ìgbà àwẹ̀ nílẹ̀ síwájú al tó jẹ́ òdodo olè ní bẹ́ẹ̀ kọ́ òun tàn kò ní ààwẹ̀ wọ́yẹ́jìbò fèsìyà ní alùwájẹ́ kọ̀sọ́nà rọmọbọ́n wọlékẹfọ́rọ́ wọlékọ́bọ́ ayélujára ẹ̀sìyà mìíràn lé wọlékọ́bọ́ lẹ́kọ́dọ̀dẹ̀ láṣọ wọn ni gbogbo àwọn tó bá ti jẹ́ àwẹ̀ wọn yàn ẹ bá ṣe fún wa lẹ́ẹ̀kan nínú ẹni rọmọbọ́n nínú ẹni àwẹ̀ ìtara nínú ẹni àwẹ̀ rọmọdánù tá jẹ́ gbèsè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọn ni ọ̀ràn yẹn ni ká fi àníyàn rẹ̀ rinlẹ̀ síwájú kí àlùfáàdà rí òdodo kí ó tó yọ. wọ̀yà jùsù fi sọ mi tàtọ́ wọ́ àyẹ́nìyẹ ṣìyà bẹ́nàmìnà hàrì pọ̀bílẹ̀ zawal ìdá àlàmìyà tàn ṣe àmì. àmáwẹ̀ náà fílà kò sábúrú mbẹ̀ bí yorùbá láàníyàn rẹ̀ títí tàfi kásùbà lẹ́yìn àṣùbà kò láàníyàn rẹ̀ náà títí tó fi di nǹkan bí aago kan ságo méjì òrò ẹni bẹ́ẹ̀ ló fipá tí ò báyìí tí ò jẹ tí ò tí ì mú tí ò tí ì ṣe tí máa ń bá àwẹ̀ jẹ́ kò sàbùrù bẹ́ẹ̀ ó lè sọ di ààwẹ̀ wàkíl yẹsẹ́kù wàláwò náà wàhálà náà wà fún bàdà zàwà wọn ní àwọn míì náà àfààní kódà fẹ́ kóhùn ti yẹ yẹn bí àsìkò wàá sara ulama annahu labuda fi siyam ramadan min tashhidi niyyati siyam li kulli yawmin wakil takfi تكفي أنية واحدة في أول ليلة من رمضان لجميع الشعب àrùn àwọn onímọ̀ tí wọ́n ní ojoojúmọ́ kọ̀ọ̀kan ní ọjọ́ Ramadan láti máa fi àníyàn rinlẹ̀ síwájú wọn tó palẹ̀ fàjàre àwọn míì sì ní ara eléyìí ni wàhálà ń bẹ́ẹ̀ ìnira ni fún ni every day ìgbà míì gan ọkàn lè fò bọ́kàn bá sì fò èyàn láwẹ̀ tó rẹ̀ làwọn míì fi ní tọ̀ a lè ní àníyàn lódidi gbogbo oṣù ọ̀mọ̀dáàlì ló ń bọ̀ yìí abẹ́lẹ́ ọ̀hún fúnà kó dẹ́nu wá sí túbọ̀ wá láyé túbọ̀ wá láyé wa tọ̀ máa jẹ́ kó máa rinlẹ̀ lórí ọkàn rẹ pé ah ọ̀mọ̀dáàlì ń bọ̀ wá oṣù tá a gbà rẹ̀ fọlọ̀ so àti kó o lákòótán nù àti kó o lákòótán èyí ń dáa ju káyọ̀tì máa wá sí ní ojoojúmọ́ káyọ̀tì máa wá sí lójoojúmọ́ lọ wàlẹ̀ yẹ́ dìbò sọ̀rọ̀ alàlùmọ̀sọ àfọ̀n wọ́n ní kẹ́ gbọ́ ààwẹ̀ ààwẹ̀ rọmọbọ́n kì í ṣe ọ̀ràn yàn lórí gbogbo ẹni tó bá ti jẹ́ arìnrìnàjò mùsáfẹ́rù arìnrìnàjò tó máa níyàn jẹ́ arìnrìnàjò ẹni tí ìrìnàjò rẹ̀ àwọn ará agbègbè ibi tó ti kúrò àti ibi tó ń lọ wọ́n rí gẹ́gẹ́ bí ìrìnàjò kìí ṣe tó ń rí pé ah lọ́dọ̀ tèmi ìrìnàjò náà ni rárá torí ẹ ìrìnàjò tó máa ní ìrìnàjò táǹtì olùpápárò nínú ẹ̀sìn nígbà míì ó lè má jìnnà nígbà míì ó lè jìnnà so kó jìnnà kíbi tí yàn lọ kó jìnnà ó lè mọ túmọ̀ sí wọ́n lè mọ kà fún ìrìnàjò ibi tá a sì lọ lè kó mọ́ jìnnà wọ́n lè kà fún ìrìnàjò ṣe tí àwọn tá a lọ ń gbé nínú ìlú pàtàkì kà fún ìrìn àjò òun là máa ń kà fún ìrìn àjò kìí ṣe tí àwa lérò pé yẹ kó jẹ́ ìrìn àjò tẹ́lẹ̀ mi wàá tún wọn kúrò nígbà yìí tó lóun lọ ìkòròdú tó lóun travel i'm travelling to ìkòròdú tani ó bẹ̀ẹ́ gbọ́ ẹ́ ibi ó ti kúrò wọn nígbà lọ́wọ́ rẹ̀ ìkòròdú náà tó ń lọ gan-an tó bá ní à ẹ kú lé o arìnrìn àjò ti o wọn á ní bolo ti ń bọ̀ wọ́n ló ń bọ̀ látàmú kòkò àà kò sẹ́nìkan tó gbélé yìí lọ́wọ́ rẹ̀ tó túmọ̀ sí pé ìwọ náà nìyí mọ́ kọjá àlà kì í ṣe ìrìnàjò kíyàn kúrò lẹ́kọ̀ọ́ ó lóun lọ Ìbàdàn ará Èkó mọ̀ tó travel ará Ìbàdàn mọ̀ pé àwọn gbàlejò arìnrìnàjò kódà bí ìwọ gẹ́gẹ́ fún ẹ tó bàtà fún ìrìnàjò àwọn tó sílẹ̀ àtàwọn tó lọ débá àwọn ti gẹ́gẹ́ bí ìrìnàjò sótí tí wọ́n ní ní tó lékè níta fi máa mọ dèdè ìrìn àjò yẹn sòfin ṣe pé ó jìn gbogbo bí máa ń jìn nígbà mẹ́rin tó ìlú jẹ́ ìrìn àjò ìgbèmí sì lè máa ń jìn nígbà mẹ́rin tó sì jẹ́ ìrìn àjò so bí ti jẹ́ arìnrìn àjò yálà lọ́kùnrin àti lóbìnrin ni wá so ààwẹ̀ Ramadan kì í ṣe ọ̀ranyàn lórí wa kì í ṣe ọ̀ranyàn lórí wa bó ti ẹ̀já sí pé tá a bá láǹfààní láti gbà á olólóore. òun ló lóore ìrìn àjò gẹ́gẹ́ fún rẹ̀ mọ̀ṣákọ̀d mọ̀ṣákọ̀ ìnira ni inṣàlá muhammad sallallahu alayhi wa sallam òní asọ́kọ̀rú ètò àtún nílẹ̀ àdá ó ní ẹ̀rí ìrìn àjò ìpín kan níbi ìjìyà ìnira òun náà ní ìrìn àjò wọ́n ìdá kọ́tọ̀ àdókùn náà bá fọlẹ́yà ìdá àhàlẹ́ yìí. bẹ́ẹ̀ bá ti bí àǹtẹ́ ẹ bá lọ sí ní àjò tẹ́ torí ẹ̀ lọ́rùn tó bá ti bí àrè anábì sallallahu alaihi ó ní ẹ̀yà tètè mọ́ padà sílé. so as-safaru qit'atun min al-adhab ìtọ́wò ìjìyà òun náà ní ìrìn àjò àwọn náà sì mọ̀ bẹ́ẹ̀ ẹni bí ẹ̀kíyàn travel lọ àjò ò lè dàbí ilé àjò kò lè dàbí ilé ibi àjò lọ wọ́n máa lọ yẹ títán pọ́n ẹ lé kán ṣe gbogbo ẹ̀ fún ẹ yóò bá yá ilé yóò mọ yóò mọ jẹ lọ́kàn jẹ àwọn ọmọ rẹ lọ́kùnrin lóbìnrin tó fi méèsì ìyàwó rẹ bàbá rẹ ìyá rẹ àwọn ọ̀rẹ́ rẹ àwọn aládùúgbò rẹ àwọn alásùnmọ́ rẹ àwọn kòríkòsùn rẹ kò sí tí wọ́n fi kíyàn ti lè rọ́pò eléyìí níbi tó lè kíyàn bá lọ ìjọba ènìyàn ni wá nǹkan kan ló sọ wá débi bí èèyàn àwọn tó yí wa káàní òun náà sọ wá di bí èèyàn àwọn tá a ní lọ́tàn ló sì níwájú tá a tara wọn jáde táwọn náà tara wa jáde àwọn tí ìfẹ́ tó so wá papọ̀ mọ́ ẹ dákun kí wá láǹfààní kí ẹ kàn wà gbódúgbò bẹ́ẹ̀ kódà tó ṣe ẹran ẹran fún tẹ bá fi lè mú ẹran kan kúrò níbi kan lọ bòmíì yóò mọ jẹ̀rán àwọn ará ilé rẹ̀ ó ní ọdún kan oṣù pẹ́ oṣù lélógún ọdún àti olóńgbò kan olùwà dàgbà ti lọ bí ọdún bí ọdún mẹ́fà fún méje ẹ̀gbọ́n wa kan wá ní a àfa olóńgbò rẹ̀ yìí ó ti digi ní o ó lọ dùn ní o ó ẹ̀rù bóyá nígbà tó ní kí n lọ ju ọmọ nù bẹ́ẹ̀ ló ní ń sèmi náà àdébó ní sèmi náà ló ń ṣe olóńgbò náà lálẹ́jọ́ náà kò sá bá mu bá dùn sínú àpò lálẹ́ nu àpò táà táà lu wọ́n á dùn sínú àpò mo wá mú kúrò láti ibi tó ní awẹ́ street lórílẹ̀ mo wá mú mo wá mú wá sí orílẹ̀ bọ́sọ̀ lálẹ́ ó kàn jù sílé lẹ̀ àwọn ilé ìgbà máa ń gbélé lórí ìdílé lẹ̀ nìyẹn ìjọba tí wọ́n fi délé gánà ara rò ní délé ni ah ó sì ah olùkọ́ni tí wọ́n lọ ah ah bọ́lọ̀ ń fẹ́ lẹ́yìn ọjọ́ kẹta ó wálé lẹ́yìn ọjọ́ kẹta ó wálé ó rí báyìí ló fò báyìí ló bá gbọ́mọ mi lọ́rùn. Ah. Allah akbar ẹranko ni káwọn ti sọ níbi èèyàn àtijọ́ tó wá lè wọn à síta wá ní à àfà sórí mọ́jùnú nù ilé àwọn tó máa pàjẹ́ àwọn wọn ò fún wọn dọ́là làwọn ọ̀rọ̀ karamba máa ń gbé lóńgbò ni wọ́n pàjẹ́ sọ̀kálẹ̀ bẹ̀rẹ̀ pé àjò kò lè dàbí ilé ìṣe èèyàn ní ṣe ẹranko so bí ẹ bá travel to travel lọ enjoyment wà ní travel lọ́wọ́ bẹ̀rẹ̀ àwọn tó bá ti yá jẹ̀mọ́ àròmọ ilé ilé mọ̀ pé ni ìran ẹ̀yà ìmọ̀ pé ni torí ẹ̀ Islam ló ń pé ìpín kan nínú ìyà òun náà ni tọ́ bí ẹ bá wá ní kápá láti fi ìnira ìrìn àjò kó fi kún ìnira àwẹ̀ tí ò ní lékún ìlera fún a tó dáa fún ọ̀nà ní kó gbà rẹ̀ tó dáa fún ọ̀nà ní kó gbà rẹ̀ bẹ́ẹ̀ lẹ̀ ẹlòmíì látara ìmọ̀tán wọn ní ìnira olúwa níbi àwẹ̀ mọ́nísìn níbi ìrìn àjò kò sí ìnira kan níbi ìrìn àjò at least wọ́n wọ plane wọ́n lọ kàfàṣà wọ́n wọ plane wọ́n lọ Dubai wọ́n lọ plane wọ́n lọ ìgbìmí kan ẹ̀ Pakistan wọ́n lọ Amẹ́ríkà wọ́n láàyè the more ti a fi ń lo àwọn more sophisticated instruments àwọn nǹkan tó le gan tá a fi ń rìnrìn àjò tá a fi ń ṣayé òun náà lè dìmọ́ àti risk ewu tó fi wà nínú nínú àwọn kìnìún yẹn lẹ́yìn àwọn ọ̀gá bí ọlọ́run bí ẹ bá rìnrìn àjò agun ẹṣin àbí tó gunra fún mi ó sì sáré sáré ẹṣin ẹ̀ bá jábọ́ tó kan lápá tó kan lọ́rùn tó kan lẹ́sẹ̀ ní òbí bàǹbà èèyàn lè jábọ́ lórí ẹṣin tó jóná bẹ́ẹ̀ ni ẹ dáhùn ẹ sọ fún mi ewu tí ń bẹ níbi ọkọ̀ à ewu tí ń bẹ níbi ọkọ̀ ìyá máa wọ abẹ́lẹ̀ ọ̀fọ́nà fún sí oníkàlùkù wa gbogbo tá a bá lọ bá a bá ń bọ̀ ó fi ṣẹlẹ̀ ṣọ wa àti rí ọkọ̀ dáńtó ti gbogbo àwọn tó wà mẹ́rẹ̀ pátá àti dírẹ́fà o àti pásíńjà yìí kí ni gbogbo pátá tí wọ́n jóná. ẹ mọ̀ ti sọ pléènì ìrẹ̀mọ́ ò lè sọ lẹ́yìn jàǹbá pléènì zero safety ni ẹni tí ó là ń bẹ á ìpínlẹ̀ ni pé ẹnìkan kan ò lè là níbi ìjàmbá plane torí ẹ ẹ rí i pé dìmọ̀ bí a ṣe ń lo àwọn kan tó wà mọ́ technological advancement bẹ́ẹ̀ náà ni ló tún wà náà ni torí ẹ bọ́lá bá wa ṣòfin fáwọn tó ń gun ọ̀nà kúnmí tó ń gun ẹṣin àdáṣe òfin ilé àwa lágbàgbìyànjú àwọn dandan lọ ọmọ kẹrin rọbùkà ní síyàn Ọlọ́run ní ìjọba onígbàgbé so wọn sọ pé ẹnìkan onírìn àjò pẹ̀lú plane so wà lóhùn gba rẹ pé rọbìṣì ó lè kì í ṣe rọbìṣì Ọlọ́run ti fún ní kálukú láǹfààní ní ṣókí ọ̀rọ̀ bí a bá já nírìn àjò tó lè gba àwẹ̀ fún ìrìn àjò rẹ̀ tí ò ní kó nira tí ó wà àfẹ́tì ìṣẹ̀mí àti tí ó àfẹ́tì àwọn nǹkan mi fi yẹ kó ṣe nínú àwọn ọ̀ràn èèyàn tí ò ní lè ṣe kó sábúrú bẹ̀ kó gbà rẹ̀ tó lè gbà á bó ṣe wọlé kó mọ̀ àwọn tí ó bá ti kó nira bá ní tí ò ní lè gbà á ṣe é pé tá a bá ní kókó fẹ́ gbà á nìyí yóò máa dákú lẹ́nu ẹ̀ wá ni kò ní rí nàmọ kò ní gbọ́rọ̀ mọ bẹ́ẹ̀ pé kò ní gbọ́ ó sì rí yín yóò mọ kọlù yín ni ìrẹni bẹ́ẹ̀ alámọ̀rí ìtàlẹ́dẹ̀ ilé ayọ̀fẹ́ kò sí à bẹ́ẹ̀ náà ni aláàrẹ̀ aláàrẹ̀ ẹni tó sick ẹni tó sick tó rẹ̀ ẹ́ tó sì mọ̀ pé bó máa fi ààrẹ̀ fún àárẹ̀ òun á ìnira lórí ìnira ló padà jẹ́ fóun tọ ìsìláàmù òsì ló nira wá fún wa kí ló wá táwọn wá fa ìnira fún ara wa torí ìdílé yìí aláàárẹ̀ òun náà fi ààwẹ̀ lẹ̀ fọyọ̀tìrọ́ ní tó mẹ̀yọ̀tìrìyá ní. ما أفطراه من الأيام بعد انتهاء السفر أو الشفاء من المرض من المرض من المرض وني àwọn méjèèjì arìnrìnàjò àti aláàárẹ̀ tọ̀ lẹ́yìn rọmọdánì bá ti wá lọ tí wọ́n ti wá gbádùn aláàárẹ̀ ti lálàáfíà arìnrìnàjò ó ti ó ti dára lé sọ àwọn méjèèjì wọ́n á dá ààwẹ̀ padà wọ́n la fẹ́ sọ fún wa níjọ́ nìyí gbogbo àwa tí rọmọdánì láti ẹ̀ ọjọ́ kan ọjọ́ méjì òun la jẹ ọjọ́ kan ọjọ́ méjì òun la jẹ látara àárẹ̀ ni àbí ní àjò ni àbí ní àwọn nǹkan míì tí máa ń kọdí ni tí ìyẹn fi gbáwẹ̀ bí àwọn obìnrin tí wọ́n ṣe nǹkan oṣù náà ṣe àládà wọn àyè máa ṣàládà ká máa gbààwẹ̀ àyè máa gbààwẹ̀ ká máa ṣàládà tí a bá ń gbààwẹ̀ lọ́wọ́ táládà bá dé ààwẹ̀ ti bàjẹ́ á dá a padà lẹ́yìn oṣù rọmọdán sọ wá tá a bá ní ààwẹ̀ ọjọ́ kan ọjọ́ méjì àbí jù bẹ́ẹ̀ lọ nínú rọmọdán tó lọ ẹ̀jẹ̀ á dá a padà ọ̀rọ̀ yẹn ní ọlọ́run ọ̀bùn wa Allahu ta'ala ọlọ́run bá sọ ní al-Qur'an ọlọ́run sọ wọn kana minkum maridan aw ala safarin fa'iddatun min ayyamin ukhar ọlọ́lẹ́nikẹ́ni tó tí ò ní kápá àti gba àwẹ̀ ọlọ́run ló ń tàn wọ́n kó dáa padà lẹ́yìn oṣù rọmọbọ́n wọn mo sá tọrọfẹ rọmọbọ́n wọn ní ẹ̀rí ẹni tó fẹ́ rìnrìn àjò nínú oṣù rọmọbọ́n mo fẹ́ yẹru fẹ́yàn kékeré àwẹ̀ sọ̀rọ̀ èyí ó bá wù ú léyìn lè tó bá wù ú kó mọ́ gbá àwẹ̀ kó dáa padà lẹ́yìn oṣù rọmọbọ́n tó bá sì wù ú kó gbá àwẹ̀ kó mu kúrò mbẹ́ wà á sanra lóra náà. على أن الأفضل المسافر أن يصوم رمضان في السفر إن لم لم يشق عليه الصيام ọ̀gọ̀rọ̀ náà àwọn onímọ̀ wọ́n ní tó dáa fún arìnrìnàjò kò náà ní pé kó gba àwẹ̀ tó ń fi ní àjò rẹ̀ tó bá rí wípé kò ní ní òun lára ìṣàpọ̀ àlóyè àṣìyàn ọ̀yìṣà àbúlà olùfẹ́kẹ̀rẹ̀ ṣùgbọ́n tó bá dá sí pé tọ̀ àwẹ̀ yóò ní lára nínú oṣù oṣù Ramadan pẹ̀lú ìrìnrìn àjò tọ̀ ọ̀rọ̀ ẹni bẹ́ẹ̀ súnà òun náà ni ó fi àwọ̀ ẹlẹ̀ kó jẹun yóò dá padà lẹ́yìn oṣù Ramadan ní kó lè láhi ta'ala ọlọ́run bá sọ fún wa náà kò hàn kẹrì ọlọ́run yuridu Allahu bikumul yusra wala yuridu bikumul usra ọlọ́run ní owó ọlọ́run lórí kó wọn náà bá ṣe àwòrán lọ́rùn àyànlẹ́yìn lórí àwọn oríbi oṣù kan lọ́rùn yẹn ní lórí òun ò gbálérò láti fi ara mi yí oṣù rẹ̀ kó mọ̀ ọlọ́run gbálérò láti lè mú ìrọ̀rùn ìdẹkùn bá a yín ni so wọ́n mọ̀ rí àwẹ̀ Ramadan gẹ́gẹ́ bí ìnira gẹ́gẹ́ bí ìrìlẹ̀ kọ̀ọ̀kan bálàáfíà bá wà fún ọ bá yóò sálàáfíà fún ọ ẹ̀ẹ́ nígbà bá ti gbádùn tó lálàáfíà lẹ́yìn oṣù Ramadan máa gbà á bẹ́ẹ̀ ni dábàá so kò sí ìnira bó ṣe wọlé kó mọ nínú ààwẹ̀ káwọn ti sọ pé ẹgbẹ́ wa sọ fún wa lánàá àsìkò tá a fi ń gbààwẹ̀ nínú Islam nígbà àlùfáàjà àdé òdodo bá ti yọ ni ó sì dédé nǹkan bí aago bíi mẹ́fà ó kù ìṣẹ́jú kan lásìkò tá a wáyé one minute to six òun náà ni àlùfáàjà yìí òdodo òun ló yọ wá wò lẹ́sìn aago mẹ́fà tó bá kà á méje mẹ́jọ mẹ́sàn án kí ni seven thirty àbí six thirty òun kọ́ ó ti wọ̀ ó tù nù mélòó wa wá ní ìdẹ́lẹ̀ mi ti ń jẹ́ sáàrì jẹ náà ìjẹ́ ni ṣúgà kínní ìjẹ́ ni ṣúgà kì ẹlòmíì jẹ tí ó sàbùkún bẹ̀ ẹlòmíì ò dodidi bọ̀kú ní sáàrì nígbà tó bá ti náà bọ̀kú náà ni ṣe àìmọ́rí bọ̀kú wá jẹ lọ́sàn-án ló máa sọ pé rọmọdán ni nǹkan àbí àwẹ̀ rọmọdán olè olè rárá bó sórí ẹ̀fọ́ mọ́ wọ́sàfàrù alẹ́bí rọ́fàṣù lẹ́nu mọ́sáfìrì màáhù pẹ̀lẹ́fẹ́tẹ̀rì wọ́sàfàrù lẹ́nu yorùbá òfin kọ́sùrù asọ́lá wọ́n ní tá a bá sọ wípé arìnrìnàjò yóò fi ààwẹ̀ ẹlẹ̀ nínú oṣù rọmọbọ́n tálárìnrìnàjò ọ̀hún kámọ̀dájú ìrìnàjò tí ó múni tá a fi máa dérun kù torí pé arìnrìnàjò nínú ìsìláàmù nínú tí ọlọ́wọ́n bá fi mú ìnira kúrò fún òun ni kó máa dínú olóko mẹ́rin yóò máa dínkù sí méjì rúzó áfírí àti fìṣà rákà méjì yóò máa kí wọn yàtọ̀ sí ní tá a máa ń kí mẹ́rin mẹ́rin báwọn méjì méjì lòún máa kí torí pa nínú ìrìnàjò so tó bá ti wá rí bẹ́ẹ̀ ibi tí ìyá máa ń rìnrìn lọ tí a fi bí òtù sí méjì oríkò mẹ́rin yóò fi méjì tó bá dínà rọmọdánì náà irú àwọn ìrìn àjò bá mi lọ láǹfààní láti fi àwẹ̀ lẹ̀ tó wáyé tòlẹ́ lè rí erékeré ó pọ̀ lọ́wọ́ ẹlòmíì erékeré pọ̀ lọ́wọ́ ẹ̀ ẹlẹ́bí lè máa síbíà ẹ lọ òkòkò á lóun rìnrìn àjò á ní òun ní rìnrìn àjò òun ò gbà wẹ̀ kí ló dé àti àwọn fúlàní orí láti gbọ́ sígbó Ah, ṣé mọ̀ pé ọlá pé wọ́n fi gbogbo ẹ̀ fi dìgbì nínú níjọ́ ọ̀yàn máa ń travel láti orílẹ̀ ìsàmùkù sí òkòkò máa kú ni àjàgbàdé lọ́sàgbàrá ni wọ́n máa ń travel ni. so irun náà ṣe wọ́n dènà kù bẹ́ẹ̀ ẹlòmíì tó bá ti di kó dènà kù ẹ̀rú ó pa ah ẹ̀yọ̀ tó dènà kù tí ó bá ti kó dènà kù olè tó lẹ́ẹ̀fà wọlé ẹlòmíì ti lè yóò máa dènà kù níbi tí ò tó nǹkan yóò mọ̀ sí bàdágìrì lọ bàdágìrì lọ tó afọ́ bàdágìrì tó afọ́ kì í ṣe ìrìn láwùjọ wa so àmọ́ òun nìyí agídí inú ẹ wọ́n wọ́n agídí inú ń dẹ́nu ní ìlànà yóò bá máa dẹ́nu kù yóò mọ kí lóko mẹ́rin yóò mọ sí méjì lóun nìkan fún ara rẹ̀ náà ni tó bá dà gbọ̀rọ̀ mọ̀ náà yóò máa gbàwẹ̀ pé ó ṣe fàwé náà lẹ̀ <laughs> fàwẹ́lẹ̀ tó ti eh, Badagry lọ òkú afọ́ táwọn yẹn bá ti kà fún travel wọn kà fún travel náà nù nígbà yẹn bá mọ ẹjẹ bí ìrìn àjò òun yóò mọ ẹjẹ ìrìn àjò kìí ti wọ nìkan ló mú àwọn tó fẹ́ sílẹ̀ wọn ni kó òun rìnrìn àjò àwọn tó fẹ́ lọ dé bá wọn rí i pé arìnrìn àjò òun náà ní ọ jẹ̀mọ́ so arìnrìn àjò kí ọmọdé àná pépé ó láǹfààní láti kírun olóko mẹ́rin olóko méjì ó láǹfààní láti kírun tí àsìkò wọn kọ́wọ́lẹ́ra wọn tó kí papọ̀ lásìkò ìkan nínú méjèèjì nígbà rọ̀bàdá ni bá ti wá dé ọlọ́run tí wọ́n fi orí ẹlẹ́ẹ̀kẹta fún un òun náà ni kó fi àwẹ̀ ẹlẹ̀ tó bá wù ú kó fi àwẹ̀ ẹlẹ̀ bẹ́ẹ̀ tí ó bá tẹ̀ fún wa ní lára à kó sì mọ́ wulẹ̀ gbá tọ̀ ó fi ilẹ̀ láì ní lára àbó fi ilẹ̀ lórí ìnira tó bá dẹ̀ yọ̀rọ̀ yóò san gbèdé iye tó bá sílẹ̀ yóò san ònàwà wà máa yóò san máa sáfara nà ọ̀rọ̀ fani wàkílẹ̀ ìfọ̀bà ọgbẹ́ sàmẹ́lì nà kìló mẹ́tọ́rọ̀ tọkùrọ̀ ìbànú tábà ní ìrìn àjò òun ni tí àwọn aráàlú tí wọ́n kà fún ní àjò òun náà rẹ̀ àwọn mìíràn wọn fà wọ́n ní tó tó nǹkan bíi eighty kilometres bọ̀tí èyí lékè òun náà ni pé a kì í mọ ìrìn àjò látara iye kìlómítà ìgbà míì ó lè ní short kilometres tí ó sì jẹ́ ní àjò ìgbà míì yóò ní long kilometres tí ò ní jẹ́ ní àjò ó depend lórí báwọn aráàlú bá ṣe wò ó ọ̀kúlù máa á ta fi ṣàrí wàlámù hàtà kàlṣẹ́rì ní fàmìtọ́rọ̀dì owó tó bá ti wá nínú ẹ̀sìn tí ò bá ti ní ààlà gẹ́gẹ́ bí àlṣẹ́rì ní fàmìtọ́rọ̀dì máa ń pamọ́ sí tí o bá ti ní àlà tọ́ tó bá rí bẹ́ẹ̀ tàbí ọ̀sọ̀dẹ̀ èyí tí a bá kà fún àlà ní àwùjọ òun láàmú yẹn ibi tí custom custom ti wọlé nìyẹn practices àwọn ọmọ ti wọlé nìyẹn àlàájá tí mo hàkàmà èyí tí àwọn ìbá máa jẹ́ bí àlàádà bẹ́ẹ̀ ni ìsìláàmù máa ń bá wọlé kódà nígbà míì ìsìláàmù máa ń ṣe nǹkan lọ́rọ̀ èèyàn lórí àwọn aráàlú tí wọ́n jẹ́ mùsùlùmí pé àṣà ìlú yìí òun ló lè òun náà lẹ gbọ́dọ̀ mú tó bá ti gbà wọlé bẹ́ẹ̀ yii won le le wọlé ibi tó bá ti gbà wọlé ibẹ̀ là ní ti gbà wọlé. lè ولا يجوز التحايل لترك الصيام في شهر رمضان بالسفر والسفر المبيح للفطر والسفر المباح wọ́n ní ولا يجوز التحايل لترك الصيام wọ́n ní kò tọ́ ìmọ̀ tó ṣùgbọ́n sì máa gégé láti fi àwẹ̀ ẹlẹ́ ìṣàrọ̀ mọ̀lọ́wọ́ lọ́pẹ́ sọ́fà bẹ́ẹ̀ gbogbo àti ọba tí ọmọdé àti bá ti wọlé olùwọ́n máa ń sáàmù díẹ̀ <laughs> kọ́lọ̀ kó ṣe wá kọ́lọ̀ máa ti wá ní karambà ní ẹlẹ́mìí wà báwọn gbogbo àrọ̀ mọ̀lọ́wọ́ bá ti wọlé báyìí ah mo ń travel ah, ẹ bó kódà bó travel náà nínú Ramadan ó dá padà lẹ́yìn oṣù Ramadan kó o sì gbà òun ni ó múrọ̀nù wá fún wọn jù ní pé wọn nìkan fẹ́ dáa àwọn oṣù kan gbà ìwọ tó lè tó fẹ́ gbára ìpẹ́ láwọn èèyàn tó ń parọ́ pé ìrìn àwọn travel tó ń fi hàn tó sásìkò ààwẹ̀ dákun ní o bá fẹ́ dàgbà ṣé yóò rọrùn bẹ́ẹ̀ torí ẹ̀ àwọn kan bá nìkan ṣe pàtó ẹlòmíì ìran ìpè ní ìmọ̀ ṣẹlẹ̀ rẹ̀ lórí tó rò bóyá òun fẹ́ dọ́ọ̀tì òun gbọ́n wọn lẹ́ni tí ò gbọ́n òun làwọn ẹ̀ máa ń gbò ọ̀pọ̀ lọ kúkúrú ẹlòmíì nù àní à ah, ẹ dókítà ẹ bá ń wọ ara mi náà tí mo fit láti gbà wẹ̀ dókítà ni ah, à á sì yẹ̀wò lẹ́ẹ̀kan ara yín pé inú ara mi ò pé ẹ ẹ mọ́ni ẹ mọ́ni jẹ́rí mo ní àrùn kan àrùn ni pé tí n bá ti lè jẹun níṣẹ́jú kan báyìí wàhálà dénú wàhálà dénú síbẹ̀ ló yá lọ́wọ́ sí every second náà ló máa ń jẹun ní ẹlòmíì ah ẹlòmíì a, ah, dókítà tí n bá fi lè jẹun máa kú ká sọ fún ẹ pé bí yorùbá jẹ ènìyàn mọ kú láàrin ọjọ́ kan ọjọ́ méjì ọjọ́ mẹ́ta ẹ sọ ẹlòmíì mùnáfìkì lẹlòmíì tí bá ń dùn lẹ́ẹ̀bà ń bẹ̀ tó bá ti di ẹni tí ó dùn tí yóò ṣe jẹ̀mọ́ yóò gbèjà yorùbá ní àṣẹ ni ó ń ṣe ra rẹ̀ wọ́n sáfàrò alùmọ̀bẹ́ ìlẹ̀ fẹ́tẹ̀rì wọ́n sáfàrò mọ̀bà wọ́n ní kéṣe gbogbo àdìgbàdì náà tún ní o òun náà ni yóò máa pàwọ́ ẹlẹ́ o torí àníyàn tó mú yẹn rìnrìn àjò òní ó tọ́ka bóyá yóò fi àwẹ́lẹ́ àbí òye ti ẹ̀dá kùn nígbà tí yẹn kúrò lẹ́kọ̀ọ́ nínú Ramadan tó tún àwọn ọmọdé Àbújá àníyàn rẹ̀ nìyí ó fẹ́lẹ́ lọ àwọn yẹn jìbìtì fẹ́lẹ́ lọ àwọn gbájú ẹ̀ ní <laughs> irú ẹni yẹn náà tí wọ́n ní kó fáwọ́ náà ni na ó gba ẹni ìrìnàjò owó ìrìnàjò tó ti ẹ nìyí ìrìnàjò jìbìtì ó lè ní àbẹ́ni tó ó travel lọ ìlú míì láti lọ sí wọn lọ́sẹ̀ láti lọ sí wọn láburú láti lọ dẹ́ni wọn légbodò irú ẹni bẹ́ẹ̀ wọ́n á ní kò lè fi àwẹ̀ lẹ̀ kódà kò ní dènà kù àmọ́ adúlọ àwọn onímọ̀ míì gẹ́gẹ́ bí ibùdó ìgbà rẹ̀ mọ̀ ọ́ tààlà wọn ni ìgbà tí islam ní arìnrìnàjò tọ́nà bá ní ọmọ kẹ́nà mi kò mọ̀ rí bọ́ àwọn àlà sáfárì ọlọ́run owó ìyànnà bóyá ìrìnàjò ẹ̀ṣẹ̀ ni àbí ìrìn àjò ìpòfin ọlọ́run tó bá rí bẹ́ẹ̀ gbogbo arìnrìn àjò òun làwọn wò. فإن كان سفر معصية فأكثر العلماء أنه لا يبيح له الفطر àmọ́ ọ̀gọ̀rọ̀ àwọn onímọ̀ àwọn àdìgbò tó bá yẹ pé ènìyàn àjò láti lọ dẹ́ṣẹ̀ ni ọ̀gọ̀rọ̀ wọn wọn ní ara kò fi àwẹ́rẹ́ bẹ́ẹ̀ ni wàkíl يجوز الفطر سفر المعصية وإن كان عاصما بسبب سفره òun náà làfa náà wọ́n ní àwọn míì ní kò sábúrú ń bẹ̀ ọ̀tọ̀ ní ìrìn ọ̀tọ̀ ní n tó mú ìyàn kí n tó mú wa ìrìn bá dé tí ò da eléyìí ò tọ́ka pé ẹ̀tọ́ ìrìn nínú ẹ̀sìn àlàǹfààní ní tá a lọ síbẹ̀ tó da ní ẹ̀sẹ̀ yẹn ń bẹ lọ́tọ̀ fúnra rẹ̀ wọ́n lè sọ́ọ̀bù súnmọ́ sáfọ̀rọ̀ ayélujára yàrá mọ̀sáfọ̀rí wọn ni èyí tó lékèdè òun náà tó gbé kéni tó fẹ́ nínú àjò nínú àwọn ọjọ́ nínú Ramadan irú ẹni bẹ́ẹ̀ kò pọn dandan kó jẹ sààrì kó fi sààrì lẹ̀ kó mọ́ jẹ nílé rẹ̀ tó wà ń sàn tó bá di láàárọ̀ aago mẹ́wàá kó tó nínú àjò ó béèrè fún abúlà pẹ̀lú àtẹwédú ó sì jẹun àtọ́ka ó jẹun kó jẹun láàárọ̀ kó tó kúrò lé bẹ́ẹ̀ ni síwájú kó tó rìnrìn àjò àwọn míì ò sọ yìí pé nígbà ó sì mọ̀ yìí pé òun òun ó jẹ́ rìnrìn àjò lọ́la wọn á ní rárá wọn á ní kò sí gbọ́dọ̀ jẹun ọ̀hún ti gba tó bá tó débi tó ń tíráfù lọ rárá eléyìí ò kì í ṣọ̀rọ̀ tó lálàáfíà láàkínlẹ̀ yẹn jùlọ àwọn olùfẹ́ tó hàn tẹ̀yà أو أو قرية يفرق البنيان أها وني وني لا فا إننا وني يرني بين يبي كوني كوني تي جو كوني تي جو ما تبا كتورو لي àmọ́rọ̀ tó lékè kò ní pé ṣùgbọ́n ní àjò ni ahán ó ti da ní àjò náà nù àníyànjò ó ti da ní àjò náà nù so kó jẹun ṣe kàlùbánu rẹ̀ nínú lọ wọ́n ní bí ìkọtí rẹ̀ yọ kan lórí mọ́tàlá yìí ni pé alìyànjò ẹni tó láníyàn fún òfẹ́ rìn ní òun travel lọ́la ṣé yóò bá ti di ṣé yóò jẹun ó lè jẹun kó rí ẹ pé kó ti wà lórí ìrìn àjò kó sì jẹun láàárọ̀ kó tó lọ àbí nígbà tó bá tó bọ́ sórí ìrìn àjò tó tó láǹfààní àti jẹun so àwọn fẹ́ni lẹ̀ léyìí tó sì lékè náà rọ̀ pé nígbà tá a ti mọ̀ pé èèyàn jẹ́ arìnrìn àjò ó ti tán kó jẹun ló bá jẹun tán ó jáde kó máa lọ èyí pé yóò jáde nílé tó bá wá ti kúrò ní ìlú ẹ̀ ló wá tó láǹfààní láti jẹun àwọn tí wọ́n sọ pé yóò kúrò ní ìlú ẹ̀ kó tó jẹun wọ́n ń pé tó bá jẹun láàárọ̀ kó tó gbéra tó bá padà sọ pé òun ò lọ mọ́ńtà ó sì ti jẹun ìyẹn ò túmọ̀ sí nǹkan kan bẹ́ẹ̀ ni wọ́n tọ̀ tó bá yẹ kó má tẹ̀ kúrò lù ẹ̀ náà tó bá yẹ kó tóun padà sílé ńgọ́ tóun ní àdéhùn ńgọ́ torí ẹ̀ mọ́tálá fìlàfíà ni ṣùgbọ́n ní wọn kọ́ tíra kan lé lórí wọn ṣàlàyé hadith anas bin malik radiyallahu ta'ala anhu lórí ẹ̀ wọ́n mẹ́rin àwọn sálàfù wa ṣókí ọ̀rọ̀ lọ́rọ̀ tó lékele pé bí wọ́n bá fẹ́ rìnrìn àjò jàmáà ìgbà tó bá tó dé ṣàgámù tó bá tó dé bẹ́gà kó tó jẹun ilé rẹ tó wà náà nìyí ìrẹsì ló jẹ òkèlè ló jẹ ìmọ̀ ológun tó jẹun láàárọ̀ èyí sàrí oúnjẹ àárọ̀ kí dèbí àsìkò yìí tó bá jẹ bí bá jì rẹ mọ́ ènìyàn àjò lọ. wàlẹ́ àyọ̀kẹ́rọ mọ̀rí hàtà àtúnṣíbà fòmọ̀ṣàkọ̀tún غير محتملة غير محتملة أو يخاف زيادة المرض بصيامهم wọ́n ní ẹ̀rí ẹ tó bá jẹ́ aláàárẹ̀ aláàárẹ̀ náà tó máa pè yàn ní alimarid òun lè ní ara rẹ̀ ò lè ẹ̀ òdìgbà tí yẹn bá pé ní táífọ́ọ̀dù àbí màlẹ́ríà ó ní tó máa sọ pé aláàárẹ̀ lè yàn èyí tí máa sábà máa ń wá sí làákà ìwà ni pé táífọ́ọ̀dù àbí màlẹ́ríà bẹ́ẹ̀ kọ́ aláàárẹ̀ oníṣẹ́ dájú pé ẹ̀yà kan nínú ẹ̀yà ara rẹ̀ àbí gbogbo ẹ̀yà ara rẹ̀ kò sálàáfíà àbí kò sálàáfíà tó bẹ́ẹ̀ ni ẹni tí ó ní ewu létí aláàárín rẹ̀ torí pé kò ní gbádùn dáadáa ẹni tó ní àkàndùn níbi ọmọ níka lọ́wọ́ aláàárín rẹ̀ torí pé òun náà ní òun náà ní gbádùn dáadáa bẹ́ẹ̀ tí ẹni tí. malaria mú typhoid mú àwọn àárẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ aláàárẹ̀ náà ni sọ wọn ní aláàárẹ̀ kò ní fi àwẹ̀ lẹ̀ o àyàfi tó bá rí wípé tóun bá ní kó ń fi àwẹ̀ kún tóun bá ní kó ń fi àwẹ̀ kún á ìnira yìí ó pọ̀ òun lè dákú òun lè gbẹ́mi míì bẹ́ẹ̀ ni a máa sìyàn bẹ́ẹ̀ dáadáa ó dìpẹ́ lórí àárẹ̀ tí bá ń ṣe ni òun ni wàá lọ́rọ̀ al ṣùgbọ́n àárẹ̀ kéékèèké àárẹ̀ tó dájú ni pé nísìn olórí ọ tó fi wá mọ́ṣáláṣí àwọn ìjàmbá tí wọ́n parapọ̀ wọ́n tó wá kí ọ wọn náà ṣé òsì pẹ̀sà dáàrí ní adẹ̀gbẹ́ fúnfún rẹ̀ yẹn ah kò lè tó bá wọn <laughs> tí o bá ti lè tó bá wọn ò gbá wẹ̀ tí o bá ti lè tó bá wọn wọn náà ó wà kí mọ̀mọ́ tó láti ẹlẹ́mìíràn ìpínlẹ̀ ní ẹ̀ẹ́. ó lè ní running stomach running stomach jẹ́ pé yóò mọ ìyàgbẹ́ gbogbogbò tó kọ ká ah! mẹ́rin kí n lọ sí mọ́ torí ìgbẹ́ bá rọ ọdẹ wọ́n bá dé wọ́n tó mẹ́wàá máa ta ìlànà káàkiri àkókò rẹ̀ àkórẹ́ bí ó à ah! mo bẹ yà náà ìyá à ah! rà tó náà má kò báwọn ìgbà náà ní tó bá rò kú tìgbẹ́ bá fẹ́ wá kú bẹ́ẹ̀ lọ lọ yàgbẹ́ ni so àárẹ̀ tí máa mú ni tí wọ́n fi máa wá bẹ níwò lé òun ni àárẹ̀ tí ó gbà ọ̀ lọ́wọ́ ẹni àmọ́ àárẹ̀ tí tó já àárẹ̀ kéékèèké ẹ̀ falẹ̀ ẹ̀yẹ́jú sórí fẹ́tọ́rọ́ bí sọ́wọ́ àdìgún àní torí eléyìí ni àní ti àwẹ̀ lẹ̀ wọn ni wàlúùmọ́ ọ̀rọ̀ kan ló òun náà ni àárẹ̀ àti máa dé báni òun náà ni ìran méjì ẹ̀rí ìran alákọ̀ọ́kọ́ wọn ni mọ́rọ̀dọ̀ yorùbá bárùhù òun ni àárẹ̀ tó dá sí pé ìgbádùn ìlàlàáfíà àmọ́ wáyé lẹ́yìn rẹ̀ yóò fi rú sọ ìbòho wọ̀nyá tàbí má àfẹ́rọ̀ sọ ọ̀gbẹ́ni tẹ́lọ̀ bá fi léyìí kàn yóò fi àwẹ̀ lẹ̀ àmọ́ yóò san gbèsè àwọn ọjọ́ tí èsì láǹfààní àti gbà á lẹ́yìn oṣù Ramadan wàmọ́ rọ̀rọ̀ láyọ̀ ju bá rògbò ẹlẹ́ẹ̀kejì nínú àárẹ̀ òun ni àárẹ̀ tẹ́lá sí pé àlàáfíà ìgbádùn kì í wá lẹ́yìn ẹ̀ mọ́ wàlá yẹ jìbọ̀ àlẹ́ ìlú kọ̀ọ̀kan lórí ẹlẹ́gbẹ́ àwọn eléyìí ò wọn lè dá padà torí pé àárẹ̀ wọn ó dìgbà wọn bá tó kú wọn tó gbádùn wà ìnàmá tìlìsímùhù alìsídìyà ìnà àtàrùkìlámà ọgọrọ àwọn àfa wọn ní irú àwọn ìbáni tí wọn ṣe òun náà ní táà máa ń pè ní fídíà wọn ṣe ìtanràn òun náà ní bíbọ aláìní tó jẹ mùsùlùmí wàmí ìsìlòhò irú àwọn tí wọn fọlù sínú àwọn àpẹẹrẹ àárẹ̀ gbére àárẹ̀ láíláí òun náà ní alikẹdẹẹrù aláàjì anisiyan àtẹnusẹmẹrọ àwọn arúgbó ẹ àwọn arúgbó kùjọ kùjọ àwọn àgbàlagbà ẹ dákun àgbà arúgbó àárẹ̀ nù tọ tí ẹ máa da arúgbó ó tún di ọmọge ó tún torí dán ó tún dọ̀dọ̀ ara bí ẹ máa ti da arúgbó dẹ̀ mọ́ arúgbó náà nìyó lè bí yẹn kúrò láyé so ìyẹn gbádùn mọ́ lẹ́yìn rẹ̀ mọ́ irú ẹ̀ tó bá rí bẹ́ẹ̀ wọ́n kéde yá tún. والفدية هي أن يطعم عن كل يوم مسكينا so ìtàn tí ó ṣe òdà ni kó máa bọ́ aláìní aláìní kan oúnjẹ ọjọ́ kan òun náà ìyẹn ni pé oúnjẹ kan aláìní kan òun náà ju ìléyìn ni yóò dúró fún ọjọ́ kan lẹ́kọ́ lè mẹ́kẹ́ ni fàtọ̀rọ̀ mọ́tìn mìíràn tọ̀hán mìíràn mọ́rù àlùhóró أو غيرهما من من الأقوال إن تيو شيء نونجة ونكوا بيدي في رسي ها أبي بر بي جرو so àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn oúnjẹ tó ń jẹ́ oúnjẹ ìlú bóyá rọ̀ ni ó fún ìyẹn lè tí wọ́n ti sè àbí èyí tí wọ́n ti sè wọ́n tó fata sí wọ́n tó fẹja sí. wàlúùdù mílíkì kàfáìn tọ̀ ẹgbẹ́ múdù kan onífẹ́ nìkan so múdù òun náà ní ẹ̀kúnwọ́ méjì alẹ́mùtọ́wọ́ sèpọ̀pẹ́yì kìí ṣọwọ́ bàǹbà kìí ṣọwọ́ déńdé wà lákọ́lọ́ sọ̀rọ̀ ìgbélẹ́mà eléyìí tọ́gọ̀rọ̀ wà fà tòlóló torí pé tá a bá láǹfààní láti fi àwọn nǹkan ìgbàlódé fi wọ́n táàrí láti fi wọ́n á lu ọwọ́ average handful òun lá lò wọ́n ní wàkélé kólé mi kí ní sùsàn. يعني متهم بالطعام هنا عندنا نتواني مد ميتي ونال يعني واختلف الفقهاء المعاصرون في تقدير المد بالموازين العصرية أما هنا مما أنه قلولي كني وندي ومد أما قالوا مدن ميجرمنت مدن ميجرمنت في كيلوغرام يعني إني وني وهو يختلف باختلاف الطعام الموزون àlùzó wọn náà rò wọn ní ìyá pa mi pẹ̀lú oúnjẹ mi àti irú oúnjẹ wọn kí ìlú mi ní àlùmọ́tò nàlbọ́rọ̀ nísù kílò wọn kàn sọ fún dramad tó bá pé jéró òun ni yóò bá lò yóò jẹ half a kilo a grams one grams wàlúmọ́tò nàlbọ́rọ̀ nísù kílò tẹ̀kìrìbẹ̀ sẹ́pẹ́ ráìtì mi eléyìí ni one point five ni eléyìí one point five so títí búrú yẹn nìyí yóò jẹ ìdajì ìdajì kílò àti five grams ìdajì kílò àti five grams owó ni wọn ni fain afara falafin yẹ ọmọ fayafiye ayọkùnrin jẹ kọ́ńtùtà aṣọra kílò mẹlẹ́ọ̀rọ̀ lè fẹ́ràn sí ní mẹsìkìnnì. sọ tó yẹ kí gbogbo oṣù rọmọbán ló tàn wọn ò fi lè fi mi ò lè gbàwẹ̀ ní oṣù àwẹ́lẹ̀ yóò lò bí fifteen kilo fifteen kilograms títí àìrẹ́sì gbogbo àwọn ọjọ́ ìlú lè kó lè miskin ní two kilo yóò máa dájú pé ìkọ̀ọ̀kan nínú àwọn aláìní tí yóò bọ̀ ìdajì kílò ní ìmọ̀jẹ́ tètè yóò wá jẹ́ tààtì pàtó. wọ́n kọ́ tọ́ra bá dọ̀rọ̀ fòkàn hàn alimodo bíi seven hundred and fifty grams àwọn míì ní fún gbẹ́rẹ́ tó súnmọ́ ìgbàlódé wọ́n ní seven hundred and fifty gram òun náà seven hundred and fifty gram òun ni wọ́n ní fàyín afọ́ra fọláfínà yọ̀ọ́mán yóò kórè ju twenty two kilo wà nẹ́sùn náà ọ̀rọ̀ fọláfínà fínà ní tí ó yọ fún gbogbo oṣù òun náà ní twenty two kilo àti ìdajì twenty two point five òun ni ó jẹ. wọ́n ní wọ́n kọ́ ọ́n àwọn àìsàn èyí tó rọrùn. ona ni ora kofo wal qawl thani awad erikeji ni 22 0.5 ni ni wala yoni a nye nye wa no siba sai ومن حصل بهذه هذين القولين او بالقول الاخر الذي يجعل قدر اطعام مسكينا نصف لا مدا ولا حرج هي بعض مكتوب منذ مجي او ناني لدى تتوم ابي داجي ìdòmúdù méjì tó ṣe déédéé ìdajì sọ́ọ̀rùn wọn ní ìyẹn náà lè kò sábà rúbẹ̀ kò sẹ́sẹ̀ bẹ́ẹ̀ wọ́n yàtọ̀ fẹ́lẹ̀ ètò yà máa yẹjú máa sọ̀rọ̀ sílẹ̀ mẹ́sìkínà fọyìntì ìmọ̀ ọ̀hún tó àmà mẹ́sìkúkọ́n wajabata wahidatan bára dọ̀ kúrú ṣáà rọmọdán tọ ẹni tó mọ̀ pé òun ò ní gba àwẹ̀ rọmọdán tọ́lá fi fún láǹfààní láti bọ́ aláìní ó lè kó èèyàn ọgbọ̀n aláìní ọgbọ̀n tí ó kó jọ níjọ́ àkọ́kọ́ tí ó sì fún gbogbo wọn lóúnjẹ tó bá ti lè ṣe eléyìí ìyẹn ní oúnjẹ jíjẹ tààrà tí wọ́n ti sè ẹ́ àti tí wọ́n mú lómi àti tí yóò mọ bẹ lórí oúnjẹ ní dédé àwùjọ tó bá ti ṣe bẹ́ẹ̀ ó ti bọ́ okùn kúrò lọ́rùn ara rẹ̀ ni. wọ̀nyẹ̀dì oṣù àyọ̀ àti yamukina wàhídà sàlàfínà mọ́dán àti sàlàfínà yọ̀ọ̀mọ̀ yẹn sì lè mú aláìní kan sí yóò mọ̀ fún ní dédé tó yẹ kéèyàn fún un aláìní kan lójoojúmọ́ yóò gba tèmi yóò gba tọ̀la títí kí ọjọ́ àwẹ̀ tó fi pé ìkìláàfin ẹ̀mdáàdì alkafaro yajibu sọ́tò kulli mùsùlùmí ní ha ìlànà skin wọ́n ní ẹ̀tọ́ sí títí ìtànà wọ́n ní títí ìtànà ní wíjá pé ìtànà ní tó wáyé pé oṣù méjì ni ó fi ṣe ìtànà aláìní kan fọjọ́ kan aláìní kan fọ́jọ́ kan aláìní kan fọ́jọ́ kan a ní kó àwọn aláìní sixty jọ káwa àbí aláìní ẹyọ kan káwa fún ní gbogbo ìtàn ọjọ́ sixty àníṣebáwọn aláìní sixty ni ó kójọ ní wàá fún gbogbo wọn lóúnjẹ lẹ́yọ kọ̀ọ̀kan tó ń sọ fún wa nù so tó túmọ̀ sí pé unlike àwẹ̀ títa àwẹ̀ nìyí a lè ṣe yìí náà báwọn ká kó aláìní sixty tààtì sàkójọ kábọ̀ àti gbàwẹ̀ tọ́nù àbí aláìní ẹyọ kan àmọ̀ fún lóúnjẹ àfún e, lóúnjẹ lẹ́yìn bó tún dọ̀la àtọ̀ fún ojú fún lọ́sùn àtọ̀ fún so ó lè lọ́ba. wàjú mọ́ wúrò lulẹ̀ náà anáhùlẹ̀ yìí kan kàfàrọ̀ àkíyèmọ̀ tàhà wọn ni kò tọ́ tó bá pẹ́ ìtàn làbá ń ṣe ká ṣe kímọ̀ rẹ̀ ká lo owó padà bó dáadáa lẹ́yìn oúnjẹ tí yẹn máa ń fún ní jẹ òun lápèsè fún àwọn aláìní wọ́n àràfú wal àfùtọ́lù lè mọ̀ wá pàfọ́tùmọ̀ amọ̀rọ̀ wọn bí ti kọ́ọ̀lì wọ́n lé léyìí òun ni tó fini lọ́kàn balẹ̀ jù eh, tó sì ṣe déédéé tó sì lọ́lá jù tó sì ṣe déédéé ohun ọlọ́run bá pọ̀ wọ́n láṣẹ ní Al-Qur'an Karim ọlọ́run wà lẹ́lẹ̀ ìbílẹ̀ yóò fi kú ná ọlọ́run ní ẹ̀rí ẹni tí ìgbà wẹ̀ ó ní lára láti lè gba gẹ́gẹ́ bí àwọn ta ṣàlàyé síwájú ìdíyà tó ń tọ̀ àmọ́ mẹ́sìkìn yóò bọ́ aláìní àmọ́ tọ̀tọ̀ wà fẹ́ràn tọ̀wọ̀ fẹ́ràn bá bẹ́ẹ̀ ni o bá lè tiraka láti gba olódàájú bẹ́ẹ̀ ni òun tó lóore fún òun náà nìyẹn. fàyẹn àkàràjẹ àkàràmì mọ́dìlì àǹkúlì yọ̀ọ̀mìn àwọ̀ àkàràmà àkàràmì mẹ́sìkìn àǹkúlì yọ̀ọ̀mìn fọwọ́ tọ̀tọ̀ wọ̀ yọ ju ẹni tó ju tí yẹ kí yẹn yọ lọ tó pọn dandan léyìn lórí lọ bóyá yọ tó jẹ́ bí múdù kan nìyí ó bẹ̀rẹ̀ sí yọ múdù márùn fẹ́ẹ̀dì kan kò sáàbùrù ń bẹ̀ so èyí tó jẹ́ ọ̀ràn yẹn ọlọ́run ó gbà èyí tó lékún ọlọ́run tún gbèlè ìlú náà gẹ́gẹ́ bí àlékún oríkún ni wala yóò kọ́ alfẹ́dìyà wala yóò sí alfẹ́dìyà tẹ akọ́rìbàhù alùsùn wọ́n ní oúnjẹ ìtanràn fẹ́ni tí ò láǹfààní àti gbà ẹ̀tàn ní kó gbọ́ láyè rí kì í ṣe pé yóò máa fún àwọn bàbá rẹ̀ àbáwọn ìyá rẹ̀ ní àbá mi ẹgbà oúnjẹ ìtọ́nà àwọn mi lélẹ́yìn lẹ́yìn agbára àti gbà ìyàwó mi títí ẹ̀lẹ́lẹ́ ó ń tọmọ lọ́wọ́ olóyún ná ara àìsè báwọn wọ́n mọ ilẹ̀ àbá wọlé ọmọ wọn jáde wọn jáde وهما الأبناء والبنات وأولادهم من الذكور والإناث لو كوني لبني و أيتبام أني تقوم بإبن جاري اسمه المدلوني إن لي باو سو في لي أنا يعني با أرا أرا يو لي لو ترى أم جاد جد لا ترى أم نوس لي لو كن جاري ترى تنا جاري لو جد ويجوز أن يطيعها لغيرهم من الأقارب إذا كانوا مساكين الاخوات wàlàfọwàt wàlàmàm wàlàmàd tó bá yẹ pé àwọn àwáṣí náà pa àwọn lẹ́yìn ọ̀dẹ̀ àwọn ẹ̀gbọ́n àbúrò ẹ̀gbọ́n bàbá àbúrò bàbá ẹ̀gbọ́n ìyá àbúrò ìyá àwọn lẹ́yìn mi a lè yọ ọ́ fún wọn lókùn bàtà wáyé pé àbáde pé aláìní òun ni wọ́n jẹ́ fẹ̀yìnkẹ́rẹ́ lè hajù alẹ́ síyá lè kíkiri sínú yìí àwọn lè mọ̀rọ̀ bí láàyò jà bóró òhó. شديد الفقر لا يستطيع الحتام فيجب عليه الحتام tó bá pé ẹni tí ẹwú àgbàlagbà tó ti darúgbó tí ò lè gbà wẹ̀ tí ó ló bọ́ aláìní tọ̀ ìjà àgbàlagbà ìdárúgbó rẹ̀ òṣì tí wọ́n kùn òṣì tó le tí ò rí tó lè bọ́ aláìní tí ní ó ṣe ọlájúgbó aláìní ìjà irú ẹni yẹn nìyí bó ṣe fàwẹ́lẹ̀ tí ò ní kápá àti gbà òun náà ni kó fi ìbọn aláìní kó fi yún náà lẹ̀ nígbà tí ò ní kápá láti lè bọ́ aláìní ọlọ́run bá ní láyé kẹlẹ́ fún ọlọ́run fún ẹ̀sán ìlànà àtàhà ọlọ́run ò ní ilá kankan bọ̀ wá lọ́rùn àfi tí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala tí ó bá fún wa ní ìkápá rẹ̀ láti ṣe. fàìní sàtọ́ àyùkọ̀ ìmọ̀ àgbà ẹ̀yà wọ́jọba àlẹ́yìn wọ́n yẹ sẹ́sì ọmọ tó bá yẹ pẹ́tọ̀ ó ní kápá láti lè gbà nínú rẹ̀ àbí láti lè bọ́ aláìní nínú rẹ̀ kò dé ní kápá àyókù bí abẹ́ ọgbọ̀n ọjọ́ nísìn ó lálá ẹ̀mí ó ní ìkápá tó fi lè bọ́ láì ní níjọ́ kan ọjọ́ méjì yóò ṣe lé nìyẹn èyí tí ò ní kápá àmì tó fi lẹ̀ ní kó lè wọ́n ìtàhálà ọlọ́run bá ní pàtẹ́kù lọ́ mọ́ sọ̀tọ̀ àtùn ọlọ́run ní kápá ìwọ̀n ọlọ́run òun ti bọ́ ọlọ́run bá ti fún wa ní ìkápá mọ́ so eléyìí àlẹ́yìn náà wọn ni wàá tẹ́lá pàlùkù kọ́ ha àwọn onímọ̀ سني أي كوينو في حكم الحامل والمرضي على ثلاثة اقوال لوري ولونيو أتي أنتون تومو فما متى أو أو متى من دليل ولوري على كفو إذا كانت المرأة حاملا أو مرضيا ثم يبقى يقول لونيو أبيجي أنتي أنتم الله وخافت على نفسها أو على ولدها بسبب الصوم أفطرت tó sì ní ìpayà pé ah tí bá ní gba àwẹ̀ ah eléyìí yóò ní mi lára yóò kónira bá mi àbótí ẹ̀ ní ìpayà lórí ọmọ lórí oyúnnú àbí lórí ọmọ tó ń tọ́ lọ́wọ́ ìrò ẹni bẹ́ẹ̀ afọ́rọ̀ kó fà wẹ́lẹ̀ kó má gbà kó má dùgbẹ́ yóò ní first labour kó má yẹ pé tọ̀ ọmọ mi ọmọ sunkún láti àárọ̀ sí ìdálẹ́ mi lóde nígbà tí ò ní gànjẹ́ lára ìyá rẹ̀ tòmọtẹ́kù ní ilé ayé amọ̀lẹ́tì àfọ̀rọ̀ ti hà wọ́n ní tó bá fà wẹ́ lẹ̀ báwọn yóò gba àwẹ̀ padà àwọn ọjọ́ tó fi sílẹ̀ yóò dá padà wàlá ètò àmà àlẹ́ yìí àbọ̀tìlákọ̀ lórí ẹni bẹ́ẹ̀ wọ́n ní kò ní bọ́ aláìní kò ní bọ́ aláìní ìyìn gbẹ̀kàn yẹn ni pé ọ̀rọ̀ àkọ́kọ́ tí ń bẹ lọ́dọ̀ àwọn onímọ̀ lórí rẹ̀ lónìí ni pé ó ń yóò fi àwẹ̀ lẹ̀ yóò wá bọ́ aláìsàn yóò wá bọ́ ẹ̀yìn yóò wá dá padà lẹ́yìn oṣù rọ̀mọ̀bọ́n irú ẹni bẹ́ẹ̀ olólóyún olùkẹ́ tó ń tọmọ lọ́wọ́ yóò fi àwẹ́lẹ̀ nígbà àwọn fẹ́ ní ara àbí ó fẹ́ jẹ́kẹ̀ra fún ọmọ tó ń tọ́ lọ́wọ́ àbóyún olóhùn rẹ̀ tó fa àwẹ́lẹ̀ nígbà Ramadan bá lọ iye ọjọ́ tó bá tó bá jẹun ńbẹ tí ó gbà wẹ̀ ńbẹ yóò dà padà oníwulẹ̀ bọ́ aláìní ọ̀rọ̀ àkọ́kọ́ nù. wọ́n kọ́ ìsáà ní ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì pé ìtọ̀sí ìnìkọ́ àfàtìlì hàmì alá jẹ̀lìlìhà àwọ̀lùbọ̀rì alárọ̀bẹ̀ ìhà àti àmàtà alfàbọ̀ àkúlẹ̀ mẹ́sìkìnà tó bá sí pé olóyún ó ń páyà lórí ẹ̀mí ara rẹ̀ ó ń páyà lórí oyún ọmọ ọmọ ni tí òun bá fi àwẹ̀ fún yóò kó nira bá wọn òní kó nira bá òun wọn ní ìkíní kejì wọn nìyí àtọ̀ àmọ̀tá wọn á bọ́ àwọn aláìní láwọn ọjọ́ tó ń fi àwẹ̀ lẹ̀ máa lè fọ́dọ̀ lẹ́yìn náà wọ́n tún máa dá a padà lẹ́yìn oṣù rọ̀mọ̀dán tó ẹ péjọ márùn-ún ìfàwẹ́lẹ̀ ni tọ̀ lẹ́yìn rọ̀mọ̀dán yóò tún wá yóò pa aláìní láwọn ọjọ́ márùn-ún lẹ́yìn oṣù rọ̀mọ̀dán àwa dá a padà yóò wá gbà á wọ́n ní fáfàtà àlànà sí ìmá fàkàt mọ́tò wá tó tọ̀ ìbẹ̀rù ni lórí ara wọn gangan ìbẹ̀rù yẹn ń bẹ kò sí ìbẹ̀rù ni lórí ọmọ tí ń tọ́ lọ́wọ́ àbí oyún oyún rẹ̀ fàálẹ́ yìí mọ̀ lọ́dọ̀ wọn ni njẹ́ wọ́n ṣe ni yóò fà wẹ́lẹ̀ yóò wá dá a padà àlẹ́ yìí oṣù rọmọdán àmọ́ kò ní kò ní bọ́ aláìní bí láì sọ kò ní bọ́ aláìní ọ̀rọ̀ ẹlẹ́kẹta alẹ́ ìmọ̀lẹ́ ètò hàn bẹ̀rẹ̀ àkàbọ̀ mọ̀tìlápà wọn ni ọ̀rọ̀ ẹlẹ́kẹta ní pé àwọn méjèèjì yálà ó ń páyà lórí ara rẹ̀ àbí lórí ọmọ àwọn méjèèjì wọn fi àwọ̀ ẹlẹ̀ wọn wà bọ́ aláìní àmọ́ wọn ní san gbèsè ẹ̀ padà lẹ́yìn oṣù rọmọdán bó ṣe wulẹ̀ kó mọ̀ ìyẹn lọ́rọ̀ ẹlẹ́kẹta so àfa àwọn àlọ́ kó yóò sáà ní àwàtú wà áfàrù àjọrọ wọn jẹ rí ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ni wípé tó bá dá sí wípé lórí ọmọ náà ń páyà lé lórí wọn ó bọ aláìní wọn wà san gbèsè padà wọn tó yẹ kó lórí ara wọn òun náà ni ní tí wọn ṣe òun náà ni pé wọn á san gbèsè wọn ní bọlá ìlú ìyẹn lọ̀rọ̀ tí afa àtúntò ọkọ ni wọn dì mú òun ni so ìyapẹ̀lú ń bẹ lára àwọn onímọ̀ ẹgbẹ́ tí wọ́n ti ṣàlàyé bẹ́ẹ̀ ni ìtọ́kọ̀lọpọ̀ wa tá a mọ̀ òun náà ní wípé ẹ ní ìrànlọ́ ti lóyún tí àwẹ̀ bá nílà àti gbà àbí ń tọmọ lọ́wọ́ tó sì nílà yóò bọ̀ aláìní lẹ́yìn Ramadan kò ní wulẹ̀ san gbèsè kankan so ìyẹn náà fi sí ipò ẹlẹ́kẹta so kò sí ìtìyàn ọdún nínú kan nínú mẹ́tẹ̀ẹ̀ta àti kò lọ bó ṣe wulẹ̀ fóun wọ́n ti pé orílẹ̀ àwọn ẹ̀gbà wa ló wá lọ́dọ̀ àwọn sàhábà wà lọ́wọ́ ní musanna títí abdulrasaq ibn sheba náà àbá ń bẹ̀ pé kò síbi tí wọ́n ti ní ká pa ọ̀bọ̀ ọ̀gbọ̀ àti ìtì àmì papọ̀ kódà náà lóko hánì ọlọ́run ní apá pọ̀ ọ̀bọ̀ ó wà tó wà fún ètò àmì ó wà tó wà fún níbo ló ti wá wá pé àpà méjèèjì papọ̀ ojú pọ́n àwọn àfáà tí wọ́n mọ́ra ẹ̀kẹta ń tán wó nìyẹn so bí ẹ bá jẹ́ hamilu ẹgbẹ́ lóyún ẹ ipò tó yí ètí yóò bá ṣe ní méjèèjì tó yẹ pé kọ̀dọ̀ ọ̀hún náà ni oṣù kọ̀dọ̀ tó yẹ pé ìtìhámù ni oṣù ìtìhámù àmọ́ oṣù kọ̀dọ̀ yóò ṣe ìtìhámù báwọn ṣe pín ní sí tọmọ tọ̀tọ̀ tìyá tọ̀tọ̀ eléyìí ni lára ìgbìyànjú àwọn àwọn sọ́lá òun náà nìyẹn so èyí tí yẹn bá pé èyí tí yẹn bẹ̀rù ni Allah subhanahu wa ta'ala láti lè mú òfin ọlọ́run ọba láti lè mọṣẹ́ inṣàlá a máa tẹ̀síwájú ní ọ̀la níbi tí adé ìlú abẹ́nàbà Allah subhanahu wa ta'ala ó ṣàlékún àgbóyé fóníkàlùkù wa wa sallallahu sayyidina muhammadin wa ala alihi wa sahabatihi wa man wala alaykum wa rahmatullahi wa barakatuh.